الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعنه رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم كان النبي صلى الله عليه وآله وسلم إذا توضأ أدار الماء على مرفقيه أخرجه الدار قطني بإسناد ضعيف إبواري سناني إبواري ẹlẹ́ẹ̀karùnlélógójì nínú tíra بلوغ Maram في الإمام الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى وني إذا إبواره على لدو ثابت سواجه هناني جابر ابن عبد الله رضي الله عنهما وإن كان النبي صلى الله عليه وآله وسلم olójúṣe ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ọjọ́ ẹni tó ṣe wí pé ìdá tẹ̀wọ̀ bọ́ à ní gbogbo ìgbà tó bá sàlùwàlá àdáhùrọ̀ mọ́ àrẹ̀lẹ́ mìrìfọ̀kọ́ yìí wọ́n á máa mọ́ kárí àwọn àgbọ̀nwọ́ wọn méjèèjì wọ́n á máa fomi yípo àwọn àgbọ̀nwọ́ wọn méjèèjì akhrajahu Abu Umar. الدار قطني بإسناد ضعيف الدار قطني رحمه الله تعالى àwọn ni wọn gba ìgbàwọ ọ̀rọ̀ yìí wá wa ṣùgbọ́n ọ̀nà tó nínú àwọn oríkèé máa nínú òun ni ọwọ òkun ibi tí wọ́n láfọwọ́dé ìní àdéhì yìí ń ṣe àlàyé bí ó ti ṣe jẹ́ nítorí pé náà alukur'an ìgbà tí ọlọ́run bá pa wá láti pẹ̀lú pé ká fọ ọwọ́ wa lẹ́yìn ojú wa nínú àlùwàlá níṣẹ́ ni ọlọ́run bá wá sọ yìí pé àwọn ọwọ́ yín títí dé. àwọn àgbọ̀nwọ́ yín ni àbí títí kárí àwọn ìgbọ̀nwọ́ yín nítorí pé ìlà hatta ní èdè lárúbáwá wọn ń bẹ nínú huruful ghaya àwọn aráàfin ti ń fi hàn wá níbo ni a ti a sì ti mà wípé huruful ghaya ti ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa èdè àti òfin wọn ni tó bá wá tẹ̀ǹtẹ̀ ń tọ́ka sí ni wípé ìǹtú wá lẹ́yìn rẹ̀ yóò wọnú tó síwájú rẹ̀ tàbí ńtọ́ wá lẹ́yìn rẹ̀ kò ní wọnú tó síwájú rẹ̀ tẹ̀ǹtú wá lẹ́yìn rẹ̀ yóò wọnú tó síwájú rẹ̀ àbí kò ní wọnú tó síwájú rẹ̀ bí kéèyàn sọ wípé akaltu samakata hatta ra. رأسها أكلت السمكة حتى رأسها مجاجنا تتدي أوليره تتدي أوليره ìtumọ̀ rẹ̀ ni wípé àyàfi orí rẹ̀ àbí títí dé orí rẹ̀ mo jẹ gbogbo ẹ̀ tán pátápátá korongodo kòkó kankan mọ́ èwo nínú méjèèjì so apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ wípé tí ráàyà bá wá ara fi títí débi wọn ní tọ́ka sí pé ntọ́ wá lẹ́yìn rẹ kò ní wọnú tó síwájú ẹ̀ àwọn kan sì sọ ike rárá o ntọ́ka sí pé wá yóò wọnú tó síwájú gbogbo wọn bá tí gbogbo wọn bá jẹ jẹ ẹ̀yà kan náà tẹbi àpèjúwe tá a mú wáyé ẹ rí i pé lẹsẹ orí ẹja ara ẹja náà ni torí ẹ ìgbà tó rí ti jẹ ara ẹja ìgbà tó sọ pé akaltu samakata hatta ra'saha ìtumọ̀ rẹ̀ ní kékeré mo jẹ ẹja yẹn pátá porongodo torítorí yàtọ̀ sí sọ yìí pé akaltu sàmákàtà hàtàlùkòbòzà pé mo jẹ ẹja yẹn títí dórí búrẹ́dì ṣé ara ẹja ni búrẹ́dì kì í sara rẹ̀ ó túmọ̀ sí wípé ẹja nìkan ló jẹ ṣùgbọ́n kò jẹ búrẹ́dì wọ́n ní tí gọ́ọ̀yà tó bá jẹ́ min jinsil mughayya yọ̀ wọ́nù rẹ̀ tó bá jẹ́ ẹ̀yà ń ta yọ́kùnù rẹ̀ yọ̀ wọnú ẹ̀ tó bá jẹ́ ẹ̀yà ń ta pé títí dórí rẹ̀ yọ̀ wọnú ẹ̀ tí o bá ti jẹ́ ẹ̀yà rẹ̀ kò ní wọnú ẹ̀ ọ̀rẹ́ bá ní wọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń sọ yìí pé wà aydiyakum ilal marafiq kẹ́ẹ̀sì fọ àwọn ọwọ́ yín títí dé àwọn ìgbọ̀n ọwọ́ yín tí ńlá màtúmọ̀ rẹ̀ ni àbí títí kárí àwọn ìgbọ̀n ọwọ́ yín ṣé ìgbọ̀nwọ́ arọ ọwọ́ ni àbí ó ṣe àjòjì sọ́wọ́ sárọ ọwọ́ ni àbí ó ṣàjòjì sọ́wọ́ àtẹ̀rẹ́kọ́ lọ́wọ́ bọ̀ sọ pé wà ẹ̀yìn tí yẹ kún ìlà rògbò òsìkò ọlọ́run sọ pé kẹ́ ẹ ti fọ ọwọ́ yín títí lórí yín ẹ mọ̀ kó rí yàtọ̀ sí ọwọ́ tó wà ẹ̀yìn lè fún mi lọ́nà mọ̀rọ̀ fíkí kẹ́ ẹ ti fọ ọwọ́ yín títí kárí ńlá àmọ̀túmọ̀ rẹ̀ títí kárí àwọn àgbọ̀n wọ̀nyí ìgbà tó ti pé ìyàpọ̀ ẹnu ó ti ti kọ́ bọ́ sáàrin àwọn olùmọ̀ lórí pé ṣé ìgbọ̀nwọ́ wọbẹ̀ àbí òní wọbẹ̀ à ń bùkátà ẹ̀rí mi ẹ̀rí mi tí ó fún ọ̀kan nínú àgbọ̀yé méjèèjì ńlágbára pé ṣé ìgbọ̀nwọ́ wọnú ọwọ́ tá a máa ń fọwọ́ nú àlọ́ àlábí òní wọbẹ̀ ìtumọ̀ àdéfì rẹ̀ àdéfì fi hàn wá pé kẹ́ẹ̀sì tún torí di eléyìí ìjọba rí táwọn olùmọ̀ bá ṣe àpẹnu nípa nǹkan kan kámọ ìpè kìí ṣe fẹnu ló mú ọ ṣe àpẹnu bí ìbá ti pín àwọn ẹ̀rí tó wá lórí ọ̀rọ̀ yẹn wọ́n fi àyè kí àpẹnu ọ̀sẹ̀lẹ̀ rẹ̀ torí ẹ̀ lásán kọ́ ni wọ́n ṣe àpẹnu pé ṣé ìgbọ̀n wọ́ wọ̀bẹ̀ àbí òní wọ̀bẹ̀ nítorí pé ńgbà tó sọ pé wàá ìdí ọkùn ìlànà mọ́rọ́ ọ̀fẹ́ ọ̀dà ọlọ́run bá sọ pé tó máa ti mú síyámá ilẹ̀ lẹ́yìn. tẹ́ bá gbà wọn lẹ́yìn náà kí ẹ wá pé àwọ̀ ẹ̀yìn títí dé òru àbí títí kárí òru ẹ̀wọ́ ni títí dé àbí títí kárí ẹnìkan wá yarí ọwọ́ wọn gbà wẹ̀ lọ́sàn-án àti òru nítorí pọ́lọ́ ń sọ wípé tó ṣé àárọ̀ ọ̀sán lò náà ẹ̀ dáhùn kìí sàrọ̀ ọ̀sán wá òru láti máa ń gbá ọ̀rẹ́ àbọ̀tà ìdán tó ma àti mọ̀sọ̀yàmà ilẹ̀ lẹ́yìn àyè lẹ́yìn náà ẹgbẹ́ àwọ̀ ẹ̀yìn títí dé òru títí dé òru kìí títí kárí òru bóòlù àti mọ̀ pé títí dòrò ìtumọ̀ títí dòrò òní wípé tí òòrùn bá ti bẹ̀rẹ̀ gbàrà báyìí àwẹ̀ tán àmẹ́ni tó sọ pé títí kárí òòrùn ìyẹn ni pé wàá máa gba àwẹ̀ títí tí àlùfáàjà ó fi yọ kálífáàjà bá ti ti yọ àwẹ̀ mi bẹ̀rẹ̀ àgbàkú nù sòṣùwọ́n àti mọ̀sọ̀yàmà ilẹ̀ lẹ́yìn ẹgbàá àwẹ̀ títí di òòrùn kí ló mú àmọ́ ní pé ìdá kan tó kéré jù nínú òru gbọ́dọ̀ wọ ìgbà tá a fi gbà wẹ̀ nítorí pé tóun bá ti wọ àwẹ̀ tánu ẹ sì mọ̀ pé tóun bá ti wọ òru ti bẹ̀rẹ̀ nu òun náà ni adéta nebra Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni idha aqbala al-laylu min hahuna wa gharubati ash-shamsu faqad afṭara as-ṣā'im. wọ́n ní tóun bá dé báyìí tóun sì wọ̀ aláwẹ̀ ti sìn aláwẹ̀ ti sìn. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر حتى ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun fi hàn yàtọ̀ sí dúdú lálùfájà rẹ̀ àbí ẹ máa jẹ ẹ máa mu títí kárí ìgbà tí òwú funfun bá hàn yàtọ̀ sí dúdú láti fọ àlùfájà rẹ̀ èwo ni títí di ìyẹn ni pé ní gbàrà báyìí tó bá ti bẹ̀rẹ̀ kọ́lá èsì pọ̀ mọ́ á jẹun wọ́n wá pé àtá nítorí pé àtá lọ́lọ́run bá ti bá a sọ̀rọ̀ ń bẹ̀ yẹn títí tí lè ó fi má tán fa ìyẹn ọmọ ajẹun lọ́sàn àbí wọn à ní gbá wẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹni pé gáàyà làṣẹ tó bá jẹ́ wípé ọjẹ́ kankan náà ń tó síwájú tó síwájú ara àti tí ń tọ́ka sí tí ń tọ́ka sí títí di nǹkan báyìí tó bá yẹ kí n tó síwájú àti tó wà lẹ́yìn rẹ̀ bá jẹ́ ẹ̀yà kan náà wọ́n wọnú ara wọn yọ kárí ẹ̀ títí kárí rẹ̀ tí wọn bá ti jẹ ẹ̀yà kan náà àjẹpẹ títí dé ìgbà títì bá ti bẹ̀rẹ̀ báyìí ọparí torí ẹ màtí ti pé ilé yẹn ó ń bùkátà àgbọ́yé kan pàtàkì èyí tí ń bùkátà ìmọ̀ kan pàtàkì èyí tí kò sì ṣeé ṣe kí gbogbo èèyàn kọ̀ọ̀kan kọ́ mà àbùkátà àwọn àlàyé tó ṣe pé yóò wà ní level of understanding of each individual nítorí pé Islam tẹ̀lé yẹn ọ wà fún gbogbo èèyàn ni ètè gbogbo èèyàn lọ́pọlọ rẹ̀ lè ga gbọ́ gbogbo èèyàn ló gbọ́dọ̀ sí lọ gbogbo ẹni tó bá sì sí lọ gbọ́dọ̀ gbọ́rọ̀ Ọlọ́run ọba yé torí tí ọba gbọ́rọ̀ Ọlọ́run ọba yé tá a sì ní kó máa sin Ọlọ́run ọba yóò jẹ tẹ̀lé fún bèèmà àlàyé pa bí ìgbà tá a di ẹrù téèyàn ò lè rù lé lọ́rùn ni ẹsì ti mọ̀ pé ọlọ́run bá wa ó ti sọ pé rọ́bẹ̀nà láàtò àfẹ́dínà ìnàsínà ọ̀wọ́ ọ̀tọ̀nà rọ́bẹ̀nà wọlé àtàmìlà àlẹ́yìnà ìṣúrán kàmá hàmìlítẹ́wò àlẹ́lẹ́dínà mi kọ́bìlìn rọ́bẹ̀nà wọlé àtàmìlà màálà tọ́kọ̀tẹ́lẹ̀ nàdẹ̀. ìwọ ọlọ́run ọba ẹrù tá a lè rù mọ́dì rù wá. ọlọ́run ti sọ pé láyé fẹ́lẹ́ fọlọ́ àwọn ọ̀sán ilé awúsá gbogbo ní tẹ̀yìn ò ọlọ́run ọba òdì yẹn eléyìí ló túmọ̀ sí wípé káwá sọ pé kéèyàn ṣiṣẹ́ pẹ̀lú tí ọ̀gbọ́ yìí kò lè rọrùn iná ló fà ńláde ti fi wà sọ́sọ́ la yíyé ké fún wa nípa gbogbo nǹkan lórí ẹ̀kọ́ ní four times nínú gbèsè ayé yẹn tí ẹ̀ máa fọ́ ní àǹfààní àti máa sí àwọn tíra àbí fi wọ̀ subhanallah ọwọ́ tí yẹn fi fẹ́ràn ẹ̀sìn Islam yóò ní agbára wọ́n mọ̀ wípé gbogbo ìtẹ́ máa ń sọ fún yín nu fífi pé ọtọ́kọ̀tọ́ eléyìí tó ń ṣe dá kọ̀dá kíní kan. àwọn afánú àdìsá nàbì sọlá àṣọlá lọ́kọ̀ọ̀kan lábala lábala ọ̀rùn ọlọ́ọ̀hùn àti gbogbo ìlànà ti sọ̀rọ̀ yìí. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àfikà wọ́ọ̀nà tó dé bá fi ní àǹfààní àti lè máa kà nínú àwọn sẹ́lá àdìsá nàbì sọlá àṣọlá ìsọ̀hìn Bukhari ìsọ̀hìn Muslim sunan Abi Dawud sunan Nasa'i sunan Tirmidhi Sunan Ibn Majah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra àdé tuntun wa ìyẹn gbọ́dọ̀ ti agbára láti rí fóònù náà jọkànnà ẹni tí ń kà bẹ́ẹ̀ nítorí pé màálẹ̀ rẹ̀ ó tún lékún sí òye tó ní nínú ẹ̀sìn ó tún pọ̀ sí owó tínú ló fi máa dùn nípa ẹ̀sìn ọlọ́run bá yóò tún lékún sí. unlike kókàn jẹ́ pé wọ́n ti pè akhbari izziya risala onìkan náà lọ́kàn máa kà sí ìgbà tó ti pọ̀ ní Qur'an wa sunnah wọ́lẹ́sẹ̀ ìyẹn agbábi ti yóò ti sàǹfààní lára rẹ̀ lè kọ́dìrì máa ń dẹ́kun mi fẹ́k lódì wọn bó bá ti ní àgbọ́yé nípa ẹ̀sìn sí nítorí pé mà yóò rí lọ òfin ìkọ́yọ́rọ́ yóò fẹ́ òfin díè àdìsí yìí báyìí tó bá yẹ kó fẹsẹ̀ rìn lẹ́ni ẹ rí i pé ẹ̀rí tó yéyéké ni nípa pé kíni nípa pé téèyàn bá ti àlùwàlá ń kọ́ èèyàn gbọ́dọ̀ fọ apá rẹ̀ kárí ìgbọ̀nwọ́ yìí yìí ti pé yọ fọ apá rẹ̀ títí dé ìgbọ̀nwọ́ ṣùgbọ́n yọ fọ kárí ìgbọ̀nwọ́ ìgbàwọ́ ajẹ́ pé wà á yí díẹ̀kùn ilẹ̀ lọ́rọ̀ pípé ìlà níbi ìbí màánà màálì lọ́rọ̀ pípé wà á yí díẹ̀kùn ilẹ̀ lọ́rọ̀ pípé ayé wà á yí díẹ̀kùn màálì lọ́rọ̀ pípé ẹ sì fọ àwọn ọwọ́ yín pẹ̀lú yẹn ni pé kárí àwọn àgbọ̀nwọ́ yín ṣùgbọ́n àdéhùn yìí kò fẹsẹ̀ rinlẹ̀ alhamdulilayi a ti rí àwọn àdéhùn míì. tó ti pé nínú àwọn àdéhùn tó ti síwájú wọn fi hàn wá bẹ́ẹ̀ Abu Huraira radiyallahu anhu tó sàlàyé fún wa fanabi Muhammad sallallahu alayhi wa wa sallam wọn sọ pé inna ummati yub'athuna yawma al-qiyamati ghurran muhajjalina min athari al-wudu' faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al. هذا بحديث أسبق الوضوء lóríṣiríṣi àwọn àdéhùn tó ti wá tó kàtíkì àníká sàlù àlàkọ kárí kámá ti dábì kan sí wàhálà ìdí ẹni tó bá fẹ́ sàlù àlọ́ tó fẹ́ fi sẹ̀sìn fọ́lọ̀ àbùkátà ká máa kánjú àbùkátà ká máa rush nítorí pé bọ́lọ̀ ń rush lọ bọ́lọ̀ ń kánjú lọ kó farabalẹ̀ kó fi sàlù àlá á fi ọlọ́kàn balẹ̀ láti kírun èwo ni ká kírun káwọn arúgbó ká sujúd lórí irun lọ́nà tó ti pé àtẹlẹsẹ̀ wa yọ kó mẹ́ni pé màlẹ́kà ti rí tẹ́lẹ̀ náà wọ́n ti kọ́ pé àlùwàlá yìí ń kọ́ kọ̀wá bálì. tontorí délé kéèyàn ti ṣàlùwàlá rẹ̀ dáadáa kọ́kàn rẹ̀ ó balẹ̀ tẹ̀sọ̀wọ́ gbọ́ àlè rọ́bì wọlé tẹ̀sọ̀wọ́ gbọ́ àlè nà wọ́n ṣàlùwàlá fọlùwà ẹlẹ́dàá rẹ̀ kìí ti fáwọn yìí. nítorí délé adéṣì yìí kò fẹsẹ̀ rin lẹ̀ wàláàkì ẹnìkan wọn sọ pé ńgbà tó ti fẹsẹ̀ rin lẹ̀ adé pé àwọn máa fọ apá wa títí dé ìgbọ̀nwọ́ nìkéṣe títí kárí ìgbọ̀nwọ́ títí tẹ́fì mẹ́rin mi wà kí ni àbídá ló á sọ yìí pé àìkò fi ẹsẹ̀ rìn lẹ́ẹ̀rí kọ̀tọ́ka sí pé kò sẹ́rí mi kí lẹ́ẹ̀rí mi náà wà èdè ẹkún ìlà ìmọ̀ràn ọ̀tẹ̀kù àtàwọn àdéhùn tá a ti sọ yẹn nítorí òfin ṣẹ̀rí àtúnṣọ pé àádẹ́mù dẹ́lílì mọ̀ àyẹ́ni láàyè tẹ́lẹ̀zímù àádẹ́mù mẹ́dìlólè mọ̀ àyẹ́ni ìyẹn ni pẹ́ẹ́rì kan pàtó ọ̀tọ́ka sí ní tá ń fẹ́ kò túmọ̀ sí pẹ́ẹ́rì mi ò sí tọ́tọ́ka sí. ẹ̀rí kan pàtó ọ̀tọ́ ka ti ń sàǹfẹ́ kò túmọ̀ sí pé nǹkan kan pàtó sàǹfẹ́ ń kò ní fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé ẹ̀rí mi ń kọ́ ó lè tọ́ka sí. yàtọ̀ sí léyìí hadithu wa láti fi sẹ̀rí lórí nǹkan kan nínú àwọn nǹkan tá a máa ṣe inú àlùwàlà tí wọ́n mú hadithu sahihi wa kò sí mushkila nítorí pé tó tán mú wa wọ́n sọ pé kẹ́ wọn sọ pé kẹ́ ẹ fi máa tẹ̀lé wọn sì sọ pé òun náà lẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn sọ pé kò sẹ́rí mi tọ́tọ́ ka ti àfẹlẹ́ yìí báyìí ṣùgbọ́n ń kọ́ alẹ́ kọ́ ni ike ń gbà mí ẹ̀rí máa wá tó ṣe pé ẹ̀rí yẹn ó lè lẹ ṣùgbọ́n tó bá lẹ ẹni tó bá mú wá yọ sàlàyé fẹ́ni tí máa ń gbọ́ pé àdéhì yìí ń kọ́ àdéhì tọ́ lẹ ni bẹ́ẹ̀ làwọn ahlùsùn náà máa ń ṣe ẹ wo òun náà ń kọ báyìí torí ẹ̀ tẹ́ bá ní tírà yẹn lọ́dọ̀ ẹ rí i pé bẹ́ẹ̀ ti kọ àdìsí yẹn ẹ rí i pé irú ráìtì kan náà ni pẹ̀lú ìdájọ́ tí wọ́n mú wá lórí rẹ̀ wọ́n ní akhrajahu Daraqutni al-Imam Daraqutni àwọn náà gbé jáde nínú tírà wọn bí isnadin báyìí ẹni tó ní bí isnadin báyìí òun náà ní dání dúró ẹ̀ ló ti jẹ́ pé tí wọn náà bá ń ṣe rìwáyà àdéhìí kan tó fi tẹ̀lé lórí ọ̀rọ̀ kan má ti torí pé wọn àti nìkan jọ ṣe fanfa kó wá mú àdéhìí dọ̀rí wá kó wá fi yẹ àdéhìí yẹn ó wà hasan àdéhìí yẹn ó wà sọ̀hí ta ló hasan rẹ̀ ta ló sọ̀hí rẹ̀. fẹ́ wo àwọn olùmọ̀ wa mẹ́sì wa jọ ti àdéhìí yìí o ọ̀nà tó gbà wá ń kọ́ ọlẹ̀ subhanallah. kátó wá fi àdéhìí mawdu' láti mà nínú ilmu mustalah kò yẹ àdéhùn tó yẹ pé rọ wọn fi pa wọn pa má nàbí sallallahu alaihi wasallam kò yẹ kó jáde lórí ẹnu wa àyàfi tá a bá fẹ́ wí ká tún wá sọ pé àdéhùn yẹn ní ni ẹni tí sọ bẹ́ẹ̀ kò gbẹnu Muhammad torí pé nísìnyí àríkú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kálukú náà fẹ́ràn kápẹ́ ànábì sọ wà nù àdé creativity ti wá wọ ọbẹ̀ oríṣiríṣi rọ gbogbo ní ànábì sọ láàyè sílẹ̀ ọ̀sán lè lọ́sọ. àdúgbò tí ẹ̀jẹ̀ pèèyàn ò ní nǹkan tí ó fi mọ̀ pé léyìí tọ́ àbí léyìí yọkàn máa gbogbo sògbà tó wà nù ìyá olómìdín wa ń kọ́ tí wọ́n mọ̀ pé majority majority majority majority àdéhùn tó wà bẹ̀ gbogbo ẹ̀ bọ̀ọ̀rì ìfọ̀ àti mọ̀gbọ́n yìí. sọ eléyìí túmọ̀ sí pé àti ká nímà nípa bá ti máa mọ̀ pé àdéhùn sọ̀hí àbí wà sọ̀hí sábà lè nímà nípa rẹ̀ wọ́n bẹ́ nù mọ̀ tó tún ká lè ti tẹ̀kílì dùn bẹ́ẹ̀. ká sọ pé sọ̀há òfúlà bàá fọ́ òfúlà lágbájá sọ pé sọ̀hí ni tàmídó sọ tawani adarukutni adarukutni àwọn náà ni olùmọ̀gbà tó ti pé wọ́n ní sàṣàlẹ́ni tó jọ wọ́n nípa ká mọ nǹkan há sórí kó dúró al-imam adarukutni rahimahullah wọ́n ní al-imam zahabi rahimahullah wọ́n sọ nípa al-imam al-imam huwa hafidu zaman. àwọn náà lẹni tó ń hàn nǹkan sórí jù lákòókò tiwọn. abul hasan ali ibn umar ibn ahmed al-baghdadi al-hafiz al-shahir hafiz hafiz tí wọn sọ kìí kí wọn hal kúránì o hafiz tí wọn sọ wọn ní olẹ́ni tó há alfu alfu hadith one thousand thousand hadith mélòó nù one million ìwà ti kọ́ ha lásán o tí wọ́n bá bí léèrè yóò máa sọ gbogbo ẹ̀ ẹni tó gbà wá àti kí ládé tì náà ó sì máa ń tó ti àdéhìí yẹn bí tó ti lẹ́bi tó ti lágbára gbogbo ẹ̀ ni wọ́n máa sọ lórí. ní ẹ̀ ní wọ́n ń pè ní alhaqir torí ẹlòmínà kan lè wò sùnsùn kó náà fẹ́ di ó kọjẹ́ tó bá ti yọ kẹ́ máa pẹ́ alhaqir alhafiz hafiz bá pé kí ló ha tó yé àwọn eléyìí náà pè ní alḥubbọ nítorí ẹgbẹ́ bí ẹsẹ̀ rí imaamu bukhari rahimahullah ìgbà tó lọ sí baghdad wọ́n sì yí àdéhìí padà fún imaamu bukhari nǹkan bíi hundred thousand hadith gbogbo yẹn kó wa pé kí ni bukhari tẹ̀sẹ̀ ń ròyìn tó gbà lónìí kálukú bẹ̀rẹ̀ sí ní wọn wá change chain of authority àtọ̀rọ̀ tí gbogbo kálukú gbà wọ́n change wọn kí ló rí sáde sí báyìí kí ló rí sáde sí báyìí wọ́n ti change wọn síra wọn. lọ́mọ olùbọ̀kárẹ́ ti ń gbọ́ sẹ́lómi ò tún lọ́rọ̀ sẹ́lómi ò tún lọ́rọ̀ sẹ́lómi ò tún lọ́rọ̀ hàn lọ títí kálukú fi sọ tiẹ̀ tán ọwọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ wọ́n á lè tẹ wí báyìí báyìí báyìí báyìí ẹ ni hadith yẹn sanadu rẹ̀ sahih eléyìí kò rí bẹ́ẹ̀ ọ̀nà tó ń bá wa nì òun wà báyìí títí tó fi yanjú ẹ lọ́kọ̀ọ̀kan láì jẹ́ kí rẹ́kọ́dù bá sẹ́mi kọ́ àti béèrè bá ti pọ̀ ní ìsìn ẹ̀bá ni wá bírò. àwọn eléyìí kan ló lù mọ́ sẹ́rí ńgbà tí Bukhari wá yanjú ẹ̀ dópin gbogbo èèyàn á dìde pé àgbà yín lọ́gà. subhanallah so eléyìí túmọ̀ sí pé ولو أن أهل العلم صانوه صانهم ولو عظموه في النفوس لعظم tó bá fi àwọn olùmọ̀ wọn bá sọ ìmọ̀ ní ìmọ̀ bá sọ àwọn náà tó bá jẹ́ pé àwọn náà kà fún mi á àwọn èèyàn mìíràn bá kà fún tó ṣùgbọ́n lónìí ńkọ́ ẹ kẹ́ni owó ìníkàlùkù wa fa tó nítorí di eléyìí ọ̀nà tí kálukú ọ̀sán ti gba express way tí gbogbo tí tí tí ó fi bọ́ sí ìní torí ẹ̀ tó máa ń pè é ní alhafiz ìtumọ̀ rẹ̀ nu kìí ṣe èèyàn kékeré olùmọ̀gbà ṣé àrègbélé ẹni pòfẹ́sọ̀ pé kí ni olódò ni ẹ̀ kí ni pòfẹ́sọ̀ mi ò láti ti márùn lórí ó sì gba professorship nínú islamic studies gbogbo àti tó bá mú wa tuntun mú mi wá báyìí tuntun mi báyìí subhanallah ó túmọ̀ sí pé àwọn gbólóhùn àpọ́nlé tí wọ́n ń pọ́n àwọn olùmọ̀ islam yìí ah subhanallah kìí ṣe gbólóhùn tí èèyàn kàn lè èèyàn kàn lè gbára gbóná gba sàtífíkẹ́tì fún un náà pè yẹn ní al-muhaddith náà pè yẹn ní al-hafiz wàláhì al-imam ẹ eh, ṣe gbólóhùn tí èèyàn lè èèyàn kàn tó tó ní tí wọ́n sọ pé nìkan tilmidul imam abi hanifa ipò ńlá tún nù. pé ọmọ akéwù dání Abu Hanifa ha á ha àwa náà ọmọ akéwù náà ha ha kíni wọ ha ha ha ṣe rí Abu ha o ti kọ́ ha o ti kọ́ ha o ti kọ́ ha o ti ha ha kọ́ọ̀dì kọ́ọ̀dì Abu ha nítorí gbà tán pé Abu Hanifa kó wọn ajá ha ó ní la ha ha ha irú mi ha ha kẹyìn mi ha so ha ha ha àbí Abu ha ha

olùmọ̀ àgbà tọkọtìrà fún wa lóríṣiríṣi wọ́n fi jẹ adájọ́ àbí Yusuf náà wà ó pé àwọn ti sọ ọmọ kí ó ti pẹ́ náà ṣe káwọn náà dolùmọ̀ káwọn náà máa ṣe fàtàwà káwọn máa ṣe òun náà bá mú kíkan ní mọ́ṣáláṣí ẹ máa béèrè wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ àbí Yusuf wà ọmọ mọ́ṣáláṣí àbọ̀ àníkọ̀ wà ọmọ mọ́ṣáláṣí ok àwọn náà ti dàgbà fà wọn á rìn nìkan pé ìwọ lọ bí léèrè béèrè méjì. tó bá ní yẹ kó sọ pé no tó bá sọ pé no kó sọ pé yẹ subhanallah lóòótọ́ wọ́n sì bí abu yusuf léèrè wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹni tó béèrè ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ abu yusuf ni ọ̀dà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni oníbèrè ni ọ̀dà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ dákun torí tọ́lọ́ tí ò sí ìpè à ìmáàmù lọ́rọ́ mi náà ẹni kí n sọ fún ọ bẹ́ẹ̀ ìpè kìnnì tọ́ba ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ tọ́ba sì ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni kíákíá ló tún padà sọ́dọ̀ ìmáàmù ìsọkún lọ fẹ́ràn bí ìrìnsà gbé wá ní báyìí báyìí la dáhùn ẹ̀wọ́ àníbọ̀ nìkan ṣé o ti kọ́ mọ̀ sẹ́yìn sẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà lónìí jẹ́ kí tó máa ti ń kọ́ àwọn àdúrósù lókọ̀ àrọ̀bíyàn tòtò ọ̀pọ̀ àwọn ẹ̀wọ́n ti pè akọ́bọ̀ yìí fa tòtòtòtòlẹ̀ pé ní kọ́wá ẹ̀dùn lókọ̀ àrọ̀bíyàn fa ìmọ̀rọ̀fọ́ ìmọ̀rọ̀fọ́ ìmọ̀rọ̀fọ́ lọ́nà bá wọn wò pé ẹ̀ ẹ̀ máa gbé tíra àkẹ́wọn àgbàdo fa kí kí ló dé kọ̀ tí ń tan ara rẹ̀ jẹ olódo. so ó túmọ̀ sí pé àwọn aṣíwájú wa yẹn wàláhì tá a máa pè yàn ní tèlùmídò lè má mi àbí hànífà wàláhì kò ńlá ni tí ọmọ ike ó dání àlè má mi àbí hànífà rahimahullah wọn sọ yìí pé abu yusuf àti muhammad bin hasan ìlúmọ̀mù zahabi ìgbàdé biography àlè má mi ó ní àwọn ọmọ ike àbú hànífà sọ pé àbọ̀ àníkà máa ń fààyè lẹ̀ káwọn máa bí ọ léèrè nípa ẹ̀rí nípa àwọn àdájọ́ nǹkankan táwọn bá ń ṣe fanfa yẹn tó bá jẹ́ pé alukur'an àti sunna làwọn fi sẹ̀rí gbàmí àwọn máa ń wí ní imam abu hanifa gbàmí yóò wí ní àwọn tí abu hanifa bá da ọ̀rọ̀ yẹn fi qiyas ó ní gbogbo àwọn máa gbẹnu lọ kò sí ẹni tó lè wí ní ẹ̀ torí ẹni imam zahabi fi sọ pé imamun fil qiyas bila mudafa àtiwájú ni. nípa ìmà nípa bá a ti fi nǹkan wé nǹkan yóò fi jáde lára méjèèjì lè tó ṣe pé nìkan lè bá fagagbága ìmáàmù Hanifa nítorí tí wọ́n fi yẹn kan ike alhamdu tàbí sheikh nǹkan kan láyé jọ àwọlá olùmọ̀ọ́nì. sọ́ọ́hìbù sunan àwọn ni wọ́n kọ tírà tá a mọ̀ sí sunan adari daraqutni sunan ad-Daraqutni tírà yẹn kéré bíi mujallad méjì ni ìgbà míì wọ́n tẹ̀ sí mujallad kan. alimami Daraqutni ọgbọ́ ìmọ̀lẹ́nu àwọn olùmọ̀láńlá òun náà wá jẹ́ni tó ṣe é pé ìmọ̀ rẹ̀ dájú sáká nípa ilmu al-hadith abu abdullahi al-hakim tí wọ́n kọ tírà al-mustadrak wọ́n ní sọ̀rọ̀ Daraqutni awhada asrihi fi al-hifzi wàlúwàrà wọn ní Daaru Qutni ó di èèyàn kan tá a rẹ ní tá a lè fi wé láyé ìgbà tiẹ̀ nípa ká hàn kan ká sì gbọ́ nǹkan yé ká sì ráyè sá. wa imaman fil qira'ati wan nahwi ọjọ́ olùmọ̀àgbà nípa àwọn ọ̀nà tí wọ́n ń gbà kí alukur'ani lóríṣiríṣi olùmọ̀àgbà nípa gírámà lárúbáwá walahu musannafatun yaqulu dhikruha wọn ní àwọn tíra rẹ̀ kẹtẹ èyí tó ṣe pété abala máa dá kọ wọn lọ́kọ̀ọ̀kan ọgbà kókò. wa ashhadu annahu abu abdullahi alhaj wọn ni mo jẹ́rìí annahu lam yukhlaqu ala adimi al-ardi mithluhu pọlọ ọbọ dẹnìkan ti rìn lórí ẹ̀pẹ̀ bíi dárò kùtùnì yẹn pé nbí tí màá rẹ dé sẹ́yìn akẹ́ntì ń jẹ́rìí náà onú olùmọ̀ àgbà abu abdullahi alhajim. رحمه الله وقال الخطيب الخطيب البغدادي أو صحيح كان فريد عصره إن يقنتا رأني تافي وين وإمام وقته قل ما أقبع وانتهى إليه علم الأثر ونيما نكبا إما نكبا حديث أدور لكم سنبان والمعرفة بالعلل àti ìmọ̀ nípa kí ni ń ṣe àwọn ọ̀nà tábìlì fi gbà wá àti àdéhìí nǹkan ọ̀dọ̀ rẹ̀ ló pin sí. wa asma'ur rijal àti ìmọ̀ nípa àwọn orúkọ àwọn tí ń gbà déhìí wá ma'a sidq ó sì tún jóló òdodo wa thiqa ẹni tó ṣe fọkàn tán wa sihhatil i'tiqad ó sì jẹ́ ẹni tó ní tawhidi tó dáa. ثانيا الإمام الدارقطني رحمه الله قل معي àwọn náà lẹni tó ṣe kí wọ́n tako ìmáàmù mùsùlùm tọ́ba ìmáàmù mùsùlùm làwọn dé wọ́n tako ìmáàmù mùsùlùm nínú sàhíhì wọn tí àwọn àdìsí kan wà ń bẹ tí èso sàhíhì ad-Daraqutni ọ̀tako ìmáàmù mùsùlùm fáwọn àdìsí kan wà ń sàhíhì mùsùlùm tí èso sàhíhì àtijọ́ làwọn yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀ wò pé a ah, ṣé pé àdìsí kan bẹ́ẹ̀ nu mùsùlùm tí sàhíhì ṣé pé àdìsí kan bẹ́ẹ̀ nu mùsùlùm tí sàhíhì torí ẹ̀ ńlọlùmọ́wá sheikh rabi' ibn hadi al-madkhali làwọn ti kọ́ tẹ́sísì wọn nípa phd bẹ́yìn náà ìmáàmẹ́yìn ad-Daraqutni wa muslim ibn al-hajjaj àwọn fẹ́ parí ìjà ìlànà Daraqutni àti al-imam muslim tíra yẹn náà wà wọ́n ta. torí ẹ ẹnìkan adé ní tiwọn ni Sheikh Al-Albani ó sọ pé àti kan tó àìfún ní Muslim kò sí tuntun bẹ́ẹ̀ wọ́n ti sọ wọ́n ti sọ kó wọn tó dé mo rò pé yé wa ìyẹn ni pé Ad-Dar Qutni ló ti kọ́kọ́ sílẹ̀kùn rú ọ̀rọ̀ yẹn òun ló ti sọ̀rọ̀ rẹpẹtẹ ń parẹ́ wàláàkín àwọn olùmọ̀ sọ pé Sahih Muslim ọ̀ Sahih ṣùgbọ́n àwọn àti títí Ad-Dar Qutni tó mú wa wípé wọ́n àtọ̀ àyè ìfẹ́ àbí wọn ọ̀ wà Sahih nǹkan kan هو ما رواه مسلم على سبيل المتابعة àwọn àdéhùn tí muslim gbà wá ni láti fi kín ètò ti síwájú lẹ́yìn ìyẹn ni pé nínú chápítà kan yóò mú àdéhùn púpọ̀ wá mẹ́ nínú àwọn àdéhùn púpọ̀ tí ó sì mú wá yẹn ẹ̀rí tó gbogbo ẹ̀ oríṣi tọ́pìkì kan náà ní sọ̀rọ̀ lé lórí tí ó lè jẹ́ pọ̀ kan nínú àwọn àdéhùn number four number five in the same topic sọjẹ pé ó sì nọ́mbà pẹ̀lú nọ́mbà kan náà so ó lè jẹ́ pò ní wọ́n rí ipò lẹ̀ kìí ṣe the main hadith tí ma tí ma muslim mú wa ní báàbò sọgẹ́ bẹ́ẹ̀ ṣe máa yí pé wọ́n sọ yí pé alimami muslim ó dájú sahih rẹ̀ dájú ti bukhari lọ nípa mímọ̀ tíraasi so tíra imaamu bukhari ó wà asah nítorí pé gbogbo àdìsí tó ń mú wa ń bẹ kò sáàdì sì kan tẹ́nìkan rí sọ̀rọ̀ sí ṣùgbọ́n ẹnìkan náà lè wá tó tí ó kó sọ fún gbẹ àwọn àdìsí kan wà nínú Bukhari tó ṣe pé wọn wà sahih wọn sọ pé mu wa ò lè rí mu wa sáàdì eré ìwé yín torí pé àwọn àdìsí kan lè tán lè máa sọ yẹn àwọn ni ma allaqahu al-Bukhari al-mu'allaqat fi sahih yẹn kí bí kí Bukhari sọ fún wa pé qala Abdullahi ibn Umar Abdullahi ibn Umar sọ pé ní ntẹ́ lérí nu Sahih Bukhari pàdé sànàbì ó lè sọ pé sàbí kan sọ ntẹ́ lérí nu Sahih Muslim kíkẹ́ àdìsí ànábì ni nínú súnáni Abi Dawud ẹlẹ́rìí kó àdìsí ànábì ni nítorí pé ìmáàmù Bukhari ti wú ọ̀nà tí àdìsí gbà wá kò kò bí ti condition tiẹ̀ àdìsí yẹn ò ṣe fi lọ́dọ̀ tiẹ̀ tó òun wá já chain of authority rẹ̀ yọ wà mọ̀rọ̀ tó wà nù rẹ̀ tó dáa yùn yọ kàn fi ṣe tọ́pìkì ni headline ṣe yé wa sáwà sọ̀kọ́ àdìsí tí Bukhari gbà wà nù kọ̀ gbá wa ọkàn fi ṣe headline ẹ lè rí inú Muslim wípé àdìsí ni ṣùgbọ́n ti sọ ìpè lawla al-Bukhari lama zahaba Muslimun wala jaa tí ó bá ti Bukhari ni ẹnìkan ìbá ti jẹ́ Muslim nípa ìmọ̀ hadith torí pé sẹ́yìn mọ̀ pé Bukhari fún olùkọ́ ló dé fún Muslim so ṣùgbọ́n laqad laqad faqa fi husni as-sina'ati Muslim takhasama qawmun في البخاري ومسلمه لدي فقالوا أي ذين تقدمت فقلت لقد فاق البخاري صحة كما فاق في حسن الصناعة mùsùlùmí àwọn èèyàn kan jà níwájú mi nípa òwò lọ́dà òwò lágbọ́dọ̀ ti síwájú ní Bukhari àti Muslim sọmọ wọn sọ pé Bukhari òun gba wájú nípa kó gbogbo àdéhùn rẹ̀ lọ́wọ́ àfà ṣùgbọ́n pàkà mọ́tìrà àti Muslim lọ́ọ́ gba wájú ewu làbòsí mbẹ ìsàbòsí kálukú gba pọ́ọ̀kì lágbọ̀n àti kọ́ńtù gba sẹ́kọ̀ọ́ lágbọ̀n sẹlẹ̀ ní Daaru Qutni nínú tíra tí Daaru Qutni ní onítìrà kan Al-Ilal nínú tíra tó tóbi jù tí wọ́n kọ́ nípa Al-Ilal nínú ẹni tó tún ní tíra Al-Ilal òun náà ní Ibnu Abi Hatim Ar-Razi nínú ẹni tó tún ní tíra Al-Ilal òun náà ní Abu Isa At-Tirmidhi wọ́n ní Kitabul Ilal wọ́n tẹ̀ má súnánù rẹ̀ nínú Ilal Daaru Qutni hadithi kan wá ń bẹ̀rẹ̀ nínú àwọn àdìsí tó mú wa òun náà ni àdìsí wípé abdullahi ibn umar radiyallahu anhuma ó sọ wípé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn a máa gbé ọwọ́ wọn sókè níbi gbogbo allahu akbar fi salatil janaza tẹ́lá ń kírun sókù lára wọn máa gbọ́ wọn sókè. sọ hadith yẹn àdárò kò ní mu wá nínú ìlà lọ ìlà ọ̀nà ìtura kan sí láti ṣàlàyé àwọn àléébù tó wà nípa ọ̀nà táde ti gbà wà tó gbà wà tó gbà wà. àlìmáàmù dárò kò ní wá sọ pé hadith yìí báyìí o hadith mu'allal la yasihhu raf'an wa yasihhu waqfan kò fẹsẹ̀ rinlẹ̀ tó bá jọrọ̀ ànábì àmọ́ fẹsẹ̀ rinlẹ̀ lọ́rọ̀. abdullahi ibn umar padà sábà ikú lọ́wọ́ abdullahi ibn umar tí a nẹ́bí wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹgbẹ́ ọ̀kadọ́ à ń wa muhammed sallallahu alayhi wa sallam wọn máa sókè níbi gbogbo Allah abdullahi ibn umar ìfẹ́ ní ròyìn tí a nẹ́bí wa muhammed níròyìn tí ànábì ẹsẹ ní kìí sàn lọ sọ fa tó a jẹ pé na Umar níròyìn tí ànábì ẹsẹ pé ọ wà lọ́rọ̀ Ibn Umar kálá ntí ròyìn kọ ìdí ànábì ní ìdá lọ́rọ̀ hukmu raf ó ní ìdájọ́ pọ́rọ̀ ànábì náà kìí sọ̀rọ̀ ànábì àmọ́ ó ní ìdájọ́ ti pé ọ̀rọ̀ ànábì náà nù dárò kùtù ní àwọn sọ pé mọ̀kó sọ̀hí mọ̀rọ̀fọ́rún là nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn òtúrà yẹn bẹ́ẹ̀ náà àtúrà ti jẹ́ pé alihamudulilayi wọ́n ti tẹ̀ wọ́n jáde àwọn olùmọ̀ọ́ wa ti yàpọ̀ ẹ̀ nítorí pé tíra ń bẹ lọ́wọ́ kálukú tẹ́lẹ̀ wọ́n fi ẹnìkan sọ kíkẹ́ nù àdárò kùtù ní sọ ní ìsìn àríkìrà yẹn kálukú náà lọ sí wò yẹn àdárò kùtù ní sọ ni nítorí àwọn olùmọ̀ àti àpọ̀ ẹni pé tá a máa gbọ́wọ́ sókè níbi gbogbo Allahu Akbar tá a máa ń kírun sókè la bàbá ni máa gbọ́wọ́ sókè ewu lẹ́yìn máa ń sè abẹ́ ti kírun sókè láàrin nàám nàám ẹ máa gbọ́wọ́ sókè ẹlòmíì ti gbọ́wọ́ sókè má fi mùṣkílà nítorí pé wọn nù àwọn àdéhùn mi bí àdéhùn mi Mas'ud radiyallahu anhu wọn nàbí sọlá àtúnlọ máa ń gbọ́ sókè lẹ́ẹ̀kan àwọn èyí sì tún gbọ́ sókè mà ṣùgbọ́n báyìí gbogbo àwọn àdéhùn tó sọ pé ẹ̀ka àwọn ètò ṣe báyìí turẹ ni alimam eh, al-Bukhari rahimahullah wọn ní tírà kan wọn pè ní juz'u raf'il yadayn juz'u raf'il yadayn tírà ṣe nípa gbígbọ́wọ́ sókè gbogbo àwọn sàábì pátá wọn gbà níbi sọ̀láàtú àlìjànáza níbi gbogbo Allahu akbar. tọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀wá àwọn aṣọ ìpín ọ̀rọ̀ adárùkù níta mẹ́nu báyìí kò túmọ̀ sí bá di tìyẹn ọwọ́ àbáyé nítorí nǹkan sọ ni pé kò wà sahih marfu'an ṣùgbọ́n wà sahih mawqufan ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tá àwọn gan sahih ni marfu'an. ẹnìkan wá sọ pé dáàrò kọ̀ọ̀kan ní ìtàfẹ́ lò ẹnìkan sọ pé dáàrò kọ̀ọ̀kan ní bó ṣe ní màtó kẹ́nìkan láì fi wá sọ pé hadithi tó sọ wípé kò wá sahih marfu'an lọ́dọ̀ tó sahih marfu'an ni eléyìí ń túmọ̀ sí pé ẹni tó sọ̀rọ̀ kò ní mà nípa mustalah alhadithi débi kan àwọn òbí náà kò bẹ́ẹ̀ ó ti le jù ọ̀rọ̀ yìí ó ti le jù torí ẹ̀yin náà dà ìgbà tá a wo gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́yìn náà sọ àìmọ irú àwọn èèyàn tẹ́ gbé lẹ́nu sàn wípé kíni wípé Ibn Qayyim sá ti ṣe tẹ́yìn náà sọ Ibn Taymiyyah sá ti ṣe tẹ́yìn náà sọ wá tòbó wa ti tẹ́yìn ń lò irú kòbókò tẹ́yìn ń lò ẹnikẹ́ni omi náà máa ń lò lé so eléyìí túmọ̀ sí pé alákùlà ha tí a fẹ́ lò ń bí ní fi àbúrò kò ní olùmọ̀ńlá ni ó sì ní tíra nínú àwọn tíra rẹ̀ tó ti ti bọ́ sọ̀rọ̀ tó wà tó ti ẹ̀ka ní sábàbí gbìyànjú láti ní sunan ad sunan ad-Daraqutni tòtúrọ̀ yẹn wà tó jẹ́ pé júzù ni wọ́n tẹ̀ ara mùjálàjẹ ọ̀kan àǹfààní amfani pọ̀ nítorí pé àwọn àdìsí pípọ̀ wà sẹ́mi rí náà àwọn tíra báyìí tó ń lè rọwá ad ẹ̀ ní rí bòmí ẹnìkan ṣiṣẹ́ fún súnánù dárúkọ nìyẹn nínú àwọn ará Pakistan àbí India gbogbo àdìsí kọ̀ọ̀kan tó bá mú wá ń bẹ̀ òun náà tún bá wa wò wò fínífínífíní sí sahih ní àbí da'if. bil munasaba àwọn olùmọ̀wà ní shibhil qaratil hindiya ìyẹn ni pé ní India láwọn ẹni tó ṣe pé wọ́n ní ìmọ̀ púpọ̀ nípa ilmul hadith jarhan wa ta'dilan títí tó fi dòní. láwọn ẹni tó ṣe pé ìmọ̀ tí wọ́n ní nípa àdìsí gangba míì sheikh Al-Albani gan bí ọmọ kí oní ọ̀jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lómi ṣùgbọ́n subhanallah ọlọ́run bò ní kí wọ́n gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà nínú wọn tó ṣe pé tíyẹn bá rí àwọn tíra tán kọ ẹ̀wọ̀n káà ti máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tíra ìlú ṣe kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra jarh wa ta'dil jarh wa ta'dil yìí báyìí ń àwọn ti tẹ̀ wá gẹ́gẹ́ bí tahdhib at-tahdhib ibn ń lọ bí ìdìmẹ́ńlá tó ń bẹ náà síra táwọn fi mọ̀ pé lágbájá tó gbàdé ti wá bò lọ́jẹ́ ẹ̀ sólò tọ́ni àbó pòrọ̀ ìndí àwọn ti tẹ wa tó ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn tẹ̀ jáde wọ́n ń fíìmù ẹ̀ wọ́n ń fíìmù ìtàn ti tẹ̀ láti ìndí àyẹn tó bẹ́ẹ̀ náà àwọn síra púpọ̀ àwọn olùmọ̀ púpọ̀ nípa hadith wọn kún àgbà ìndí àyẹn ẹ̀sìn má gbàgbé john àwọn mùsùlùmí lọ pọ̀ India so ṣùgbọ́n àwọn mọ́tò gbogbo ẹ̀ oṣù wa di pé àwọn ẹlẹ́sìn hindu wọn á papọ̀ jù gbogbo ẹsẹ̀ lẹ̀ ẹsẹ̀lẹ̀ liyaqdi allahu amran kana maf'ula lẹ́yìn rẹ̀ inú ibn hajar ni wọ́n gba àdìsí mi wá fún wa wọ́n ní an abi hurayrata radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam la wudu'a liman lam yadhkur isma allahi alayhi akhrajahu ahmadu. وأبو داود وابن ماجة بإسناد ضعيف وللترمذي عن سعيد بن زيد وأبي سعيد نحوه قال أحمد لا يثبت فيه شيء بينني الحافظ ابن حجر رحمه الله ومو حديث إليه كان الدني أبو سواف حديثي هنا ولا تدور Abu Hurairah radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ọba ìkẹ́ àti Ọlọ́run ọba kó máa bá sọ yìí pé la wudu'a liman lam yadhkur ismallahi alayhi kò sí àlùwàlá fún gbogbo ẹni tó sàlùwàlá láì dárúkọ Ọlọ́run ọba lórí àlùwàlá rẹ̀ gbogbo ẹni tó bá sàlùwàlá láì dárúkọ Ọlọ́run wọn ní kò lálùwàlá. hadith yìí alimami Ahmad ni wọ́n gbà wá fún wa àti mọ̀ pé tó máa sọ pé ahmed níbo wọ́n ti gbà wá yẹn nínú musnad àti abu dawud nínú sunan àti ibnu maja nínú sunan bí isnadin da'if ṣùgbọ́n náà tó gbà wá lọ́dọ̀ gbogbo wọn ọ̀lẹ̀. alimami tirmidhi àwọn tó gba àdìsí wa láti ọ̀dọ̀ sa'id ibn zayd àti láti ọ̀dọ̀ abi sa'id al-khudri radiyallahu anhuma gẹ́gẹ́ bí àdìsí alimami ahmed ni la yathbutu fihi shay' kò sí ẹgbà wọ̀rọ̀ kan tó fẹsẹ̀ rìn lẹ̀ nípa kakọ bisimilayi níbẹ̀rẹ̀ àlùwàlà tó eléyà fi hàn wá ìpè ntáde fi tọ́ka sí òun náà ní pé àfi ká dárúkọ ọlọ́ọ̀ níbẹ̀rẹ̀ àlùwàlà wa ká tó lè lálùwàlà torí láwo bó a liman lam yadhkur isma Allahi alayhi ìtumọ̀ rẹ̀ ní nafyu sihhatil wudu nítorí tó bá ike náà fi ẹ̀ka náà kò ní nítumọ̀ kan lọ títí pé àlùwàlá ò ní pé àfi ká dá pọ̀ nù tó bá ike náà gbà lérò kò kò sí nǹkan kan bàbàrà bẹ̀. àmọ́ tó bá sọ pé àlùwàlá ò ní lálàáfíà láì kò dárúkọ ọlọ́run ọba níbẹ̀rẹ̀ rẹ̀ àbí nínú ẹ̀ tó eléyìí ló nítumọ̀. tó eléyìí ìlọ́pàá ńlá nínú tó bá lè tètè wá ní ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n kọ̀nsídà rú àdéhìí ìdájọ́ ká sọ bísímìláì bákan méjì ìmá kẹrin nínú tí wọn kọ sọ pé àtẹsímíyàtú wájibun min wajibatil wudu wọ́n sọ pé ká dárúkọ ọlọ́ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlà àbí kí wọ́n sọ pé shartun min shuruti sihhatil wudu májẹ̀mú kan ní nínú àwọn májẹ̀mú tí máa mú kálùwàlà ó ṣe kí ni kọ́lá làbíà nítorí bá ti tètè wá lọ́fà torí pé ó ní láwùrú à liman lam yadhkur ismallahi alayhi kò sí àlùwàlá fún gbogbo ẹni tó sàlùwàlá tí kò dárúkọ ọlọ́run ọba lórí àlùwàlá rẹ̀ eléyìí túmọ̀ sí kẹ́ni tó bá gbàgbé ńkọ́ kò lálùwàlá tó bá máa máa ńkọ́ kò lálùwàlá a ah, báwo la dé tí yóò bá yanjú wàhálà tó bá jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ yóò yanjú wàhálà lọ́nà ìpè ẹni tí ń béèrè pé ẹ̀jọ́ o ibi tí mo ti ń wẹ̀ wọn ò kọ̀ yẹ ká dárúkọ ọlọ́run ọba ń bẹ̀ ṣùgbọ́n mi ìdárúkọ ọlọ́run ọba níbẹ̀rẹ̀ àlùwàlá báwo ni ìdájọ́ àlùwàlá mi àní kọ́láwọ̀sì náà fi mọ̀ṣíkẹ́là torípé àdìsí tó gbogbo àdìsí tó wá nípa ká dárúkọ ọlọ́run níbẹ̀rẹ̀ àlùwàlá kò sé kí ni kọfẹ́sọ̀ nílẹ̀ ọkọ̀ nípa kádọ́rùkọ ọlọ́run ọba níbẹ̀rẹ̀ àlùwàlá sọ́fẹsẹ̀ rìn lẹ̀ kọfẹsẹ̀ rìn lẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé a máa rí nínú àwọn tíra fúkà ike wọn à ní ka àwọn tíra fúkà bíi malikiya bíi hanafiya bíi shafi'iya wọn à ní ka basmala kún wajibatul wudu kọ́dà àwọn mi ò ní ka kún sunanul wudu kàkà bẹ́ẹ̀ wọ́n ka kún min mustahabbati alwudu fadaa'il sọ eléyìí túmọ̀ sí wípé torí pé àdìsí tó wá nípa rẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ Imam Ahmad ti yanjú ọ̀rọ̀ fún wa wọ́n ní nǹkan kan fẹsẹ̀ rìn lẹ̀ nípa kádàrúkọ Ọlọ́run níbẹ̀rẹ̀ àlùwàlà gbogbo àdìsí tó wá nípa rẹ̀ ńkọ́ kò fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀dà àdìsí ò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́wọ́ túmọ̀ sí pé tá a bá wá bísíńlá níbẹ̀rẹ̀ àlùwàlà àtẹ́lọ̀ tá àtẹ́lọ̀ àbá àtẹ́lọ̀ àtẹ́lọ̀ títí a bá wá sọ bisimilahi rahman rahim àbí bisimilah níbẹ̀rẹ̀ àlùwàlà tá a ṣe dá a bá ṣe dá tá a bá ṣe dá sáà retí àti gbalada ẹfẹ gbalada ẹrí wo lónìí kẹsọ bísímìláì ní kò sí náà torípé ẹ̀sìn la fẹ́ ṣe gbàtó sì jẹ́ pé ẹ̀sìn la fẹ́ ṣe gbogbo ẹ̀sìn tá a bá fẹ́ ṣe ọ̀dà ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú kínní pẹ̀lú bísímìláì kò burú nítorí pé alukur'an kí ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ bísímìláì gbogbo lẹ́tà tí anabi sọlá àti nàmà ń kọ kí ni wọ́n máa fi bẹ̀rẹ̀ rẹ̀ bisimilá torí di eléyìí à ń bẹ lọ́n kọjá pé gbogbo ẹni tó bá sọ bisimilá níbẹ̀rẹ̀ àlùwalá rẹ̀ ọlọ́wọ́n bó fún láda ẹ̀sìn bẹ lọ́n kọjá pé ẹni tó bá gbàgbé wí àlùwalá rẹ̀ ò ní bàjẹ́ nítorí kọ̀sẹ́rì tó sọ pé àlùwalá bàjẹ́ torí di eléyìí báyìí ara ẹni tí kò sálùwàlá fi lálàáfíà ìníká sọ bísímìláhì rà bísímìláhì níbẹ̀rẹ̀ àlùwàlá bísímìláhì tó ti tó àbúrò ìwà sábà sọ pé bísímìláhì rahman rahim bísímìláhì tó ti tó àní ìdíkà sọ pé arrahman rahim sáàwì jáde lórí ahọ́n wa ni àbáwì borí àbáwì nínú ọkàn wa gbogbo ẹni tó bá wí nínú ọkàn rẹ̀ ṣera rẹ̀ kò wí nǹkan pé mo ti wé e, mm, ó so gbogbo ètè pọ̀ ó so ahọ́n pọ̀ ọ̀hà ló ń dúró òwì kankan ó dìgbà tí ahọ́n rẹ̀ bá mì ìgbà náà látò pé ọ̀sọ̀rọ̀ nínú òkè. tí ẹ̀rọ gbàgbé láti wí níbẹ̀rẹ̀ àlùalá tó ti wá sàlùalá débi ojú ṣé yóò tún bẹ̀rẹ̀ ni àbí kó sọ bísímìlá ibi tó dé náà kó sọ bísímìlá ibi tó dé nítorí pé tẹ́lẹ̀ náà ẹ̀rí tó mú wá pé káwé kò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n awé ni kálíbà jẹ́ pé á rí àlùbáríkà bíbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba wa. tíyẹn bá wá fi bísímìláì sílẹ̀ tíyẹn lè bẹ̀rẹ̀ àlùwàlá rẹ̀ pẹ̀lú la hawla wala quwwata illa billah. ebi ìrántí ọlọ́run náà ni. nàám nàám ẹ sọ̀rọ̀ rárá nítorí pé la hawla wala ìrántí ọlọ́run ni ṣùgbọ́n kì í ṣe ìrántí tá a máa fi bẹ̀rẹ̀ ìjọsìn so eléyìí fi hàn wá pé àdéhìí kò fẹsẹ̀ rinlẹ̀ ó wá ní apá kan nínú àmàdáyé bẹ̀rẹ̀ fọ̀kìyà bíi mẹ́tàbílì mẹ́mi ahmed ìgbà tó ṣe pé lọ́dọ̀ tí wọ́n ní àwọn rìwáyà tó pọ̀ nípa bísímìláì nínú àwọn rìwáyà tí wọ́n ní kọ́ran yẹn nípa sọ bísímìlá tó ń ti bá dèsè yìí lẹ̀ nítorí pé nínú tók ń bẹ nínú àwọn fọkànhá tó ti kọ́ máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àhàdé ìtọ́jẹ́bọ̀ àyíká fi kó káṣọ bísí ní a'mal. ẹ̀sìn àkókò oro bismillahir rahmanir rahim ile a'mal ni. sọ ṣùgbọ́n kò jẹ́ fadailil a'mal máa ń gbà tó bá ti lọ́ràn yẹn ni ọ̀ràn yẹn kì ètò bá ti lọ́ràn yẹn kì í ti fadila. sọ wọ́n fi sẹ́rí. wípé nínú nínú mọ́tàbù wọn wọ́n ní bísí rahmanir ọ̀rọ̀ shart min ṣùgbọ́n èyí tó mu wá ń kọ́ ọ̀fẹ́ tẹ̀lé torí àwọn sọ pé ọ̀dà sábà wá wà bí tẹ́gbìn wà tá àti lè dárúkọ ọlọ́run ọba àti fẹ́ sàlùwàlà báwo la ti ṣe wọn ní ká wí sínú èèyàn sọ̀rọ̀ bísímìlà sínú àìsàn pé kò mu kò mu rárá nítorí pé al-kalamu an-nafsi laysa kalam ọ̀rọ̀ tí èèyàn sọ sínú kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn sọ sínú kìí sọ̀rọ̀ ó dìgbà tó o bá wí jáde tó o bá spẹ́ẹ̀lì ọ̀rọ̀ jáde kò tí ì sọ̀rọ̀ akramakumullah ẹnìkan fọ̀rọ̀ sínú nígbà tó ṣe assalamu alaykum sí ó sì panu mọ́ àwọn àǹbá wípé ẹ̀ dáhùn lọ́wọ́ ni pé mo ti dáhùn nínú tó yẹ kò yẹ kó tún sọ fún ọ pé mo ti dáhùn sínú náà ń ṣe lọ́yẹ kó. kó tiẹ̀ má tún fọwọ́ tọ́ka sí i kó tún máa wọ pé subhanallah sọ̀rọ̀ lílé yìí sọ̀rọ̀ tó ń torí di eléyìí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé innal kalama la fil fuadi wa innama ju'ila al-lisanu 'ala al-fuadi dalila ọ̀rọ̀ akpọ̀lù kọ̀tẹ́rì ń bẹ̀ o wal akhtalu nasrani. ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ní akpọ̀ gbọ́dájú alẹ́ máa sẹ̀rí nu tawhid torí àwọn kan lọ fi sẹ̀rí nu tawhid wípé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ tó lára sọ̀rọ̀ gbọ́ ọ̀rọ̀ tá a sọ ọ́nù ni subhanallah kì sọ̀rọ̀ tó جعل اللسان على الفؤاد دليلا وكان سياهاني أتوقعني فوقا كومو تريد لي أصور جادي هاني كاركو أقبل له سمع الله لمن حمده وين كان ربنا ولك الحمد وترك كان الله أكبر وين كان وتقولي كان له أقبل له التحيات لله وتقبل له السلام عليكم إليه يمكن والله كفر wọn kàn ṣeré lásán gbára gbóná lọ́nà torí de lè à ń bùkátà láti máa gbogbo eléyìí torí de lè a rí i pé bisimilahi rahman rahim àní wíjà níbi bẹ̀rẹ̀ àlùwàlá sábà sọ bisimilahi òtútù káàtì wí ọ̀dà púpọ̀ nítorí pé ń bẹ nínú pé èèyàn ń wá orí lọ́dọ̀ ọlọ́run ọba nípa tó fẹ́ dáwọ́lé bẹ́ẹ̀ a rí i pé àwọn àdìsí tá a kà wọ́n yìí wọ́n tọ́ka sí apá kan nínú àwọn kẹta ń bùkátà láti mọ̀ nípa tó jẹ máa lù àlá wa tẹ́lẹ̀ kọ́kọ́ ó jẹ́ hadithun da'if tẹ́lẹ̀ kejì náà jẹ́ hadithun da'if ṣùgbọ́n a rí nínú méjèèjì pé àìkò fẹsẹ̀ rìn lè kíní kejì wọn kò pé kí n tí wọ́n tọ́ka sí lófin ká má rẹ́rìí fún níbòmí tó eléyìí sí wípé ẹni tó ń wá ìmọ̀ kò gbọ́dọ̀ ká gara kò gbọ́dọ̀ ká rẹ̀ wọ́n máa wádìí wọ́n máa wádìí wọ́n máa ṣe ìwádìí títí tó fi rí nǹkan wà tó nítorí pé tó o bá ti kà kan torí pé kò mu ò ní kó agara wà á tún tíra láti wo bòmí tí sóòpù rí tán wa lọ́nà bá kó fèmí pẹ̀lú yín ní ìmọ̀ alálùbáríkà kọ́ ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń tà máa ti tẹ́ ó ti ń tà mọ̀ ní àwíjàre fún wa lọ́la òkè yá mọ̀ ọlọ́run dákun mọ́sẹ̀ níbàlẹ́jọ́ fún wa ràn wá lọ́wọ́ lórí àti nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀ àtẹ̀lẹ́sọ̀nà àti ọ̀pọ̀ àtẹ̀lẹ́sọ̀nà. أشهد أن لا إله إلا أنت أستغفر الله olùmọ̀ tẹ̀gbọ́n tó kà nímọ̀ láti kẹnu ìgbà àgbáyé gẹ́gẹ́ bí àwọn ìrìnàjò ẹ̀ẹ́dẹ̀kẹ́ tó gbé sábà ìpalẹ̀ lọ pé òòlé ìgbẹ́sẹ̀ bá gbọ́lé ìlú àpò lóko láti wá sọ̀rọ̀ ọjọ́ tó wọn fún ọ̀kẹ́kẹ́ pàṣẹ pé abẹ́kẹ̀ ń gbọ́ lórí sàpòrí tẹlifíṣàn ìró ìsáàmù tó gbọ́dọ̀ wọ́n ṣùgbọ́n ikú rẹ̀ yìí. alhamdulilayi látòrí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò gbọ́ nípa islam wọ́n ń gbòòrò rẹ̀ báwo la ti sọ̀rọ̀ rẹ̀ sí tó bá dọ́gbìn ìdá òkè gbígbòòrò náà ti tó ẹni tí ò gbòòrò rárá ńlá ìpínkọ̀ gbọ́ nípa islam àmọ́ ẹni tó ti gbòòrò ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ lórí pé wọn máa kunna mu'adhibina hatta nab'atha rasula a kì í fi àjẹ yẹn tó adùnká tó ń jùsẹ gbàtú bá ti gbọ́ nípa islam ó ti parí ó ní àwíjàre kan mọ́ ọgbọ́n ní tẹlifíṣàn ọgbọ́n ní lórí rédíò ọgbọ́n nínú níṣpépà ọ̀rẹ́ rẹ̀ kan lọ sọ fún ọ ọwọ́ kó tiẹ̀ wá lù kàn wọ́n pè wọ́n ti gbọ́ nípa islam sẹ́mẹ́tì Allahu akbar Allahu akbar ìwọ ọ̀rùn rí wàá bẹ̀rẹ̀ kí ni o àwọn mùsùlùmí nù èwo tún ni mùsùlùmí ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam ó ti tó. tẹ́lẹ̀ ẹ̀ jẹ́ pé tàtà lẹ́ni tó lẹ̀ fi o nítorí pé ogun èèyàn gbọ́ pé wọ́n ń pè ní. ẹ̀sùn rí lónìí satellite ó ń gbé ìró Islam lọ bá àwọn èèyàn bíi ibi tí wọ́n bá wà láyé bí gbogbo ti ń ṣẹlẹ̀ tí wọ́n bá sí àwọn channels àwọn channels kan wà tó jẹ́ islamic channels pé pé always wọ́n máa gbé irun kan tí wá ní haramul makki haramul madani bí wọ́n ti kírun àsùbá irun bọ́ọ̀ irun asr irun maghrib irun isha ah, mistakenly ìwọ náà lè ní satellite kọ̀ọ̀kan máa wá àwọn channels àbí bẹ́ẹ̀ kọ́ ni tó débi kan máa lọ́ọ̀rọ̀ ìgbọ́ lọ́ọ̀rọ̀ ìgbọ́ what is this islam salah. kọ́mọ tẹ̀lé tó jà rẹ̀ tọwọ́ kọ́ gbọ́ nǹkan kan jẹ́ ìsìlámù ti parí kò nídìí kó o ṣe wájú wọlọ́mà wọlọ́mà ń tó fi wájú tòṣùgbọ́n bèrè alákòókò ṣe pé ìjú ti ṣe níbikíbi lónìí kárẹ́ nìkan tó ná onímọ̀ tí ó pọ̀ bí a rí torí pé fọ́bùlù yóò àjùlọ lọ́ọ̀nì àwọn afẹ́ni tó bá wù. wàlẹ́kìn ó ń bùkátà kí wọn náà kó o lè fira rẹ sílẹ̀ láti wá ìmọ̀ kó o sọ̀rẹ́ndà bá ti wá ìmọ̀ walladhina jahadu fina lanahdiyannahum subulana màá jà pátápátá lójú ọ̀nà ọlọ́ ọlọ́run bó ti fi ọmọ nà. wàlẹ́kìn tarumu al-izza thumma tanamu layla yaghusu al-bahra man talaba al-la'ali wọ́n fẹ́ ga ó fi gbogbo òru sùn ẹ̀kọ́ àwọn olùmọ̀ adáyéjọ́ yẹn gbogbo òru wọn ìmọ̀ náà ni wọ́n fi ha alimami Bukhari rahimahullah ta'ala sahih Bukhari tẹ̀lé yẹn kò sí náà mànàmáná yìí láyé gbà náà kò sí kandu kò sí kan òyì òṣùpá ló fi kọ sahih Bukhari tẹsẹ mi kọ́ àwọn àníṣe alhamdulilayi ẹ̀rọ ẹ̀wà kí n ta ni ìmọ̀lẹ̀ wa àwọn fẹ́ẹ̀dì tó ti gbé masha allah kọ̀mpútà tó wà lọ́mọ tẹ̀ ọmọ ọmọ à fa gbogbo gbogbo ẹ̀ ti wà o tó tún pọ̀ sí nítorí pé subhanallah àti sọ̀rọ̀ alẹ̀ fún gbígbà ti dà nísìnyẹn lómi wà nù wa tó ti pé gbogbo facilities wà wájú ẹ̀ bọ̀tú èkó ooru mu ẹ̀bùn wá fáàn sá sẹ́mà tó wá fáànù ayọ̀ ni kò ṣiṣẹ́ dọ́gba dípò kọ́kọ́ tí mọ́mọ́ ti ń kọ́ fáànù yọ̀ọ̀mọ̀ yọ̀ọ̀mọ̀ tírìtì títí lè má subhanallah sọ eléyìí túmọ̀ sí pé a lè rólù mọ̀ bíi tàwọn ti ṣáájú ṣùgbọ́n àwa ń kọ́ kó láàrin wọn ni yọ̀gbọ́n sọlù bá ṣọ̀rọ̀ mọ̀ nǹkan dàbẹ̀ lẹ́ ẹ̀rì ẹtì máa wá ló à yọ wọnú òkun ọwọ́ adúlé létí bèbè òkun oníkí ló lù ọ̀rọ̀ yọjú wa ọ̀rọ̀ tó bá tún wọnú òkun tó tún wọ̀ tàlẹ̀tàlẹ̀ kó torí ló lù à. ìṣúná tó bá fẹ́ ga tó wàhálà kò rọrùn láti nímà torí pé wàhálà ti ń bẹ́ǹdì rẹ̀ náà ni gbogbo èèyàn ló lè gbìyànjú àti bẹ̀rẹ̀ sí ní wá amẹ́ni tí máa sẹ́kùn yẹn ti díẹ̀ lọ. لكل إلى شأو العلا حركات ولكن عظيم في الرجال ثبات òfin yẹn ló lè tiraka ń tí àwa náà dolù máa ah, torí pé òyìn inṣàlá àmà kó burú ìyẹn fifty hundred wọn rẹ́jísítà fáwọn fẹ́ wá mọ̀ at the end márùn-ún ló kù.

nítorí àdìsí kan èèyàn lè kúrò Madina kó lọ sí Misra ọ̀sẹ̀lẹ̀ torí àdìsí ẹyọ kan òun ọ̀làǹfààní àti gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tàbí kan wá ń bẹ tó gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ó sì kó lọ sí Egypt ó wá fi Madina lé ọ lọ sí Egypt ó fẹ́ lọ gbádìí sùn lẹ́nu tàbí tó gbọ́ gángan. àwa ń kọ́ tó ṣeé ṣe ìjọba <laughs> sọ pé ẹ̀ẹ́dìrà kan wà ó tiri ti tọ́pìkì kan báyìí ó sì ṣàlàyé ọ̀pọ̀ gan ọ̀wá ń tọrọ lọ́dọ̀ ẹnìkan kọ́ yọ ọ wá sọ pé náà mi lè yọ ọ ìjọ mélòó ló ti bẹ́ẹ̀ dà náà ẹ̀rọ káwọn ọmọ ọ̀gbìn à ńgbà mo ti bá sọ̀rọ̀ tí ó kọ́ kan nítorí kan oṣù kan oṣù kan àbọ̀ bá máa ń wo wàhálà tí ń ṣe náà gbogbo ìyá tí yẹn ń jẹ ń pa pé ń wá mà ọlọ́run bó fi sí náà fún ọ. torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ọmọ fòkẹ́ àwọn ọmọ tó fẹ́ fi gbádùn fi kọ́ mà fún ìsábà tètè ní mà àbí òye wa sòkòtò náà ti kéèyàn ọmọ fìyà jẹra rẹ o but automatically ẹni tí ń wá mà tí ò rọrùn fún láti wá tó pé ìyá gidi ní fi ń wá irú wọn máa tètè mà ju àwọn tó jẹ́ pé inú ìgbádùn náà ní gbogbo pa so eléyìí túmọ̀ sí wípé sábà wá mà yàtọ̀ mọ́ lọ́wọ́. a ma bẹ lọ́n nítorí pé tá ma bẹ lọ́n agbára lásán tó ní mà tẹmọ pígbàgbé ààbọ̀tò làálmi ànìfíà ntí máa kó bá ma tí ma bá màá jẹ́ náà nígbàgbé gbàgbé wà lópin ìgbà tó o bá ti fi lè jìnnà ma ìmọ̀ràn ọ̀mà gbàgbé gbogbo táwọn èèyàn wò tínú wọn dùn wọn mọ̀ fún gbogbo tí wọ́n gbọ́ tínú wọn dùn wọn o ó ti pọ̀ jù torí pé wàá kàkàkàkàkàkàkà yóò sọ oorun gbé ọ lọ wàá tún ti wàá tún kàkàkàkàkà yóò sọ oorun tún gbé ọ lọ wàá sá ma ká títí àjọjọ ayé rẹ torí jọ kú tẹ́ni tó bá wà lìjẹ́nà lọ́jọ́ tí ó sùn tẹ́ni tó fẹ́ ní mànù yéé ṣe pé mo ti kọ́ tán bíi ní ìsìtẹ́yìn sọ pé ẹ̀ ń ṣe mẹkáníkà ẹnjìnírìn sọ́ tó má ti kọ́yàn láwọn the main issue tó wà nù fa eléyìí náà ń bùkátà kí èèyàn tún máa kàwé o àbí ẹ̀kọ́ ni tètè ẹ̀ bá lọ sí irin tó ń bò mí irin tó ń fi kọ́ létí ẹ̀ ti tò lẹ́kàn gbọ́ pé irú àwọn létí máa wó yìn àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ so gbogbo máa ń bùkátà kí èèyàn máa kà gbogbo wa nítorí pé tẹ̀ máa ń kà gbogbo wa yóò tún máa lékún sí torí ẹ̀ fadlullah yóò ké ìmọ̀ ìyẹ̀ṣà láyé òní tá a wà yín náà subhanallah ẹ̀ ra àwọn olùmọ̀ ńláńláńláńlá nítorí alukurani طه الستة جزء ها مستدرك الحاكم موطأ مالك جزء ها مسند الإمام أحمد لو أبي أيوة lórí kan náà ni tòun túmọ̀ sí pé wọ́n wà àmọ́ kìí ṣe dandan kí wọ́n pọ́pùlà ẹ̀dì mú ìyẹn wọ́n wá mọ̀ kí ètò ama kéèyàn lè kó kó sábàbí àti àwọn kọ́ wa máa ṣe bẹ́ẹ̀ láti fi wá ojú ọlọ́run ọba ọ tí ẹnu ọlọ́run lọ́mọ ibi tí ó gbé ọ dé ọlọ́run lọ́mọ tí ó kọ tí ó sọ ọlọ́run lọ́mọ bí wọ́n ṣe mọ̀ ní mọ̀ àmọ́ kìí ṣe fún a mọ̀ wá ilá àwọn lókè pẹ̀ náà lónìí sẹ́ pé subahánàlá ní àti pé àti celebrate ẹ̀ ti kù dá. wọ́n tó bèèrè nípa bí àwọn gbé oúnjẹ fún yẹn tó ṣe irú ayẹyẹ ọjọ́ àti pé ìrántí òjò tó ṣe pé bóyá ń bẹ́ẹ̀ lè bóyá ojú bá ti rọ̀ tán pé kí atẹ́gùn yẹn fẹ́ tó lò fún bóyá yẹn tún lè kí ìyẹn fún ọjọ́ bá ṣe àbí ojú bá fẹ́ bẹ̀rẹ̀ náà. alhamdulilayi ẹni tó ṣe oúnjẹ nítorí àjọ̀dún ọjọ́ tí wọ́n bí i táwa sì ti mọ̀ yín pé ká máa ṣàjọ̀dún irú ọjọ́ bẹ́ẹ̀ ètò ìtọ́bọ̀ òfin mu tí wọ́n máa gbóúnjẹ yẹn fún wa tí wọ́n sì fi kún pé oúnjẹ tá a ti nítorí ọjọ́ ìbínú o ẹgbà o sọ yẹ ká gbà ẹgbọ̀rọ̀ gbà nítorí tẹ́ ẹ bá gbà ẹ ti ta'awana 'ala al-ithmi wal-'udwan ẹ ti ṣe ìrànlọ́wọ́ nù lórí àti sẹ́lọ̀ lórí àti takùtọ̀ lọ́rùn so ṣùgbọ́n ntọ́lọ̀ ní ká ti ní pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má gbà torí pé tẹ bá gbà ẹ ti ṣe wọn ṣe tẹ̀mí àwọn bá tẹ bá gbà ẹ má bẹ̀rẹ̀ sí ní ronú pé èyí tá a kúkú ṣe léèsì náà gbogbo ẹ̀ wọ́n kọ̀ ti ti alọ́ ẹja sinmi tó kálukú sinmi ìpínlẹ̀ ẹ̀jẹ̀ bó ti kí wọ́n á ní tí ìṣẹ̀lẹ̀ àníkà ṣe ń jọ náà kí wọ́n á ní significance ọjọ́ tán bí ọ̀gá kí lọ já mọ́ mò ń béèrè ẹ̀dákùntẹ́ ẹ bá mẹ́sọ̀ fún kí lọ já mọ́ kí ló ti àchíìfù lágbọ́ntọ́ lọ́n kí ló rò yí pé àtúbọ̀tán rọ̀ rí ọjà títọ́ bá kú nìyí tí o fi wá fẹ́ mọ àṣàyẹyẹ pé kíni irọ́ lásán ẹ sì rí ìgbà tí à ń jẹ gbogbo irú à ń ti sọ ọjọ́ òbí òun kódà kàlẹ́ndà sọnù ni kò ní sí kàlẹ́ndà láàyè gbogbo wa náà tó bá di fara bẹ̀rẹ̀ sí ní ètò ìgbà náà ni wọ́n máa pé ọjọ́ tán bí yẹn ti pàtàkì bóòlù ti pàtàkì gan tí ó pàtàkì tẹ́lẹ̀ ilé ìtumọ̀ sí pé ìnákùná lásán ni ọmọ yéésù agbọ́dọ̀ jìnnà sí tọ́ kí ni ìbéèrè mi ahan wípé tá a lè pa ìrún mọ́gìrìbà ti ṣáì lẹ́yìn tó ti rọ̀ tán tójú bá ti rọ̀ tán ti parí nù walhamdulillah tòmọ́ tó bá ń yẹ kó òjò ti rọ̀ tán òkun kúnkún gán ẹ̀rọ fọ́sì kan náà kò burúkú ẹ̀kún pààrọ̀ nítorí pé táwọn yẹn bá fi lè lọ ọlé ó súnmọ́ kó wọ́n wá kí ìṣàmì àmọ́ kúkú òkun ẹrọ̀fọ́ kúnà kò burú ẹ̀ ní papọ̀ kálukọ́ wa ní ìṣá òkùnkùn kùn kò sẹ́rọ̀fọ́ lọ́nà ẹ̀ ní papọ̀ kálukú kọ́ wa fún ìṣá ẹ jẹ́ bí sojẹ́ nọmba tiri alekisa alekisa wá padà kí ni ẹ̀sẹ̀ǹtì tí a lè gbà ní ṣé táwọn ti gbé ìrùn dúdú lọ́lẹ̀ ti kọ́ mọ̀ wọn ẹni tó ní àyè ìgbé wà náà pẹ́ kó ayé padà sí tó sáré ọ̀dà lọ lọ́wọ́ adé tó sì lẹ́tọ̀ọ́ sáyé yẹn. àkókò àdìsí yẹn ẹ kọ mu wa náà. ẹ gbé wa mi tọwọ́ sódà tí náà sọ pé kò sí sódà tábì gbọ́ yé dáadáa àti ọwọ́ àmì ẹ̀mí ò rí ẹ gbé wa kálíbà àtàlàyé rẹ̀ yékè sọmọ pé nìtí wọn ti o ti lé àwọn nǹkan púpọ̀ lé lórí náà nọ́mbà fọ. alhamdulilayi ojú ń rọ èèyàn ò lè lọ sí mọ́sálásí nítorí pé òjò ń rọ̀ sóun náà lè pa mọ́gìrìbà àti ìṣá ìpọ̀ nítorí pé òjò ń rọ̀ alhamdulilayi ni pé tójò bá ń rọ̀ kíkankíkan débi pé àwọn èèyàn ò ní lè korí bòjò wá sí mọ́sálásí kẹ́ni tí ń pèrún kó kìbọ náà pípé rẹ̀ pípé sọ́lù fèrè hàlìkù ẹ kírun lé ẹ kírun lé bẹ́ẹ̀ ni abdullahi bin abbas radiyallahu anhuma ló ti fún wa. ṣùgbọ́n láṣẹ àwọn àwùjọ wa kọ́nà ọ̀bọ túnbọ̀ di kẹ́sì ń dún àwọn èèyàn lára sí i. àwùjọ tí wọ́n ti kírun tẹ wá sọ pé ẹ máa kírun léyìn ẹ kírun sọ ẹlòmíì lè gbọ́ wọ́n ti ní àmọ́ wà fún àwa túmọ̀ rẹ̀ fún ìsọ́lú béèrè àlè àwọn kan ti wà lágbo ilé tó nira ń lọ lé kí gbọ́ lárúbá kéékèèké kan ọba ni wọ́n ní ẹ máa kírun lé wọ́n ní ẹ máa kírun lé àhàó ah, ah. kéde wọ́n ní ẹ máa kírun lé lónìí torí kójú rọ̀ ẹ̀yin wá kírun lé ẹ wá fẹ́ lo àǹfààní pé òjò rọ̀ pa pọ̀ bí ẹ̀yin tẹ̀ wá kí lọ sọnù wàá kí magre ọlọ́run lọ́wọ́ nígbà tí ìṣá ìbá tó kí ìṣá ì àánàkàlọ́ ètò túmọ̀ sí kíkà pààrùn pọ̀ ó ní ìṣe pẹ̀lú mọ́tíláṣí tí ẹ wáyé tá a bá ní kíkà lọ́ọ́lé ṣe é ẹ náà aleykum salaam tọ́pọ̀. lórí sísọ eh, lórí àpẹjáde àpẹjẹ lórí ẹ̀ ṣé wàá kàn pa pé níyà eh, náà pé nù àkàrùn nínú orígun ẹ̀kúnlọ́sùn lálàníyà ẹ̀ ká sọ wá pé ìlà kásọ̀ àyẹ̀ náà kásọ̀jà lórí àrùn ìgbàanì tọ́tọ́ fún àníyàn ìbọn àlùbátù ni pé ọmọ tó ń pa ọlá tó ń bẹ fún tó wà ní sáà kan ní ìjọba ẹgbẹ́ àdéhùn kankan pé lásìkò tí máa bu mímbà tí máa mú fi parí rẹ̀ ṣé lásìkò tí máa parí kótóbà àkọ́kọ́ fẹ́ mẹ́gẹ̀ẹ́jì níyẹn lè sọ lórí ẹ̀mí náà láti ṣètò àwọn kò lè sọ ẹnọba tí nìyẹn pé èèyàn pẹ̀lú ẹlẹ́hàá ìwé láǹfààní àti ìṣẹ́ náà fi làwọn ilé ọlọ́run àpá àtọ́ pé bàtà lè sọ pé ètò dá inú sáfó bẹ̀rẹ̀ ẹ̀yìn wọn lórí olùgbé lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ àpá ẹ̀ pípé obìnrin. ó lè dúró kò gbọ́dọ̀ dúró ni. nítorí pé òfin tó ń torí de eléyìí ìbéèrè ẹlẹ́kẹta yẹn ẹtọ́ fẹ́ kírun pẹ̀lú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn rẹ̀ ni ó dúró bẹ́ẹ̀ ní tó fẹ́ kírun pẹ̀lú màmá rẹ̀ màmá rẹ̀ ò ní dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ̀yìn rẹ̀ ni màmá rẹ̀ ó dúró sí ẹjọ́ fẹ́ kírun pẹ̀lú àǹtí rẹ̀ kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ àǹtí rẹ̀ ẹ̀yìn rẹ̀ làǹtí rẹ̀ ó dúró sí tó ń bá jọ kù tó eléyìí jẹ́ bánàbí sallallahu láti ṣe tóbi tí obìnrin ọmọ dúró sí táwọn bá kírun bó ti wá nínú hadith Anas ibn Malik radiyallahu anhu sàlàyé pé òun àti ọmọdé kan àti wọn àtọmọdé yẹn dúró sẹ́yìn anabi sallallahu alaihi nígbà tí màmá òun kọ tó dúró sẹ́yìn gbogbo àwọn torí àdéhìí lásán láti ẹni ní kálífọ sọ kò sírun ẹni tó bá dúró lẹ́yìn sáfù ó ní ìṣe ọkùnrin sí obìnrin béèrè ní Ike ká ti sọ pé àkókò náà nígbà tí ìmáàmù bá gun mímbà títí tí ìsọ̀kalẹ̀ fún ìkírun àkókò yẹn ọ̀kanù àdéhùn mi tó sọ pé yẹn àṣùrù ni èyí tó sọ pé yẹn àṣùrù ni lọ lágbára ju tàlákòkò méjèèjì làdéhùn mú wa sòṣùwọ́n lẹ́ẹ̀kejì yẹn lágbára ju ti alákọ̀ọ́kọ́ lọ tí yẹn bá wá fẹ́ ṣàdúrà láti gbà tí ìmáàmù ti gun mímbà títí tí wọ́n fi kírun jimá ìgbà wo alákòókò wa àgbọ̀dọ̀ sọ̀rọ̀ tí ìmáàmù bá ń ṣe kútùbà so kọ́dà lọ́dọ̀ àmàlìkì yìí àwọn ní kí imam bá tún jókòó yìí ọ̀tún gbọ́dọ̀ sọ torí pé dídákẹ́ rẹ̀ fúngbà tó jókòó ara kó tó bá dà bàbá olùtọ́ afẹ́ sàbí tẹ́lẹ̀ ń jẹ́ bó ṣe jẹ́ mẹ́wọ̀ èèyàn ní wí kankan ní àwì àmọ́ sàdúà sínú sàdúà sínú torí pé lẹ́yìn àwọn ń tọ̀rí torí pé inú dẹ̀lílù wọn fún mímọ àtàdúrà sọ́kàn wọ́n níjọ́ tí wọ́n fi anabi ibrahim alayhi salam tí wọ́n fi kànàkànà sínú náà ní kí a tó bọ́ sínú náà màlẹ́kà jibril wà bá màlẹ́kà jibril wá sọ fún pé sọ́ọ̀fẹ́ nǹkan kan anabi ibrahim alayhi salam wá sọ fún pé amma minka fala tó bá sí lọ́dọ̀ rẹ ní nǹkan kan amma min Allah ṣùgbọ́n tó bá sí lọ́dọ̀ ọlọ́ọ̀ ni. فعلمه بحالي يغني عن سؤالي nígbà tó ti kọ́lọ̀ ti mọ kọ̀ǹdíṣàn tí mo wà ní kòkò nídìí kí n bí léèrè tó yé ìwọ náà wà lọ sí fún wa sọ pé ilmuhu bihali yughni an su'ali ilmuhu bi a ó ń sèrè wa qala rabbukum ud'uni astajib lakum nítorí wàá sọ ẹ máa pè mí màá dá yín lóhùn innal ladina yastakbiruna an ibadati. sayadkhuluna jahannama dakhirin àwọn ẹni tí ń tí wọ́n pè mí ọlọ́run ọba wọ́n wọ iná jahannama lẹ́nu yẹpẹrẹ. torí de léyìí ètò dọ́gba sí ẹgbà wọ̀rọ̀ tó mú wá ìgbà tó ń sọ Ibrahim sínú náà àlọ́ táwọn kọ̀ pa ìgbà tó ń sọ Ibrahim sínú náà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run fàhásìbìyà lọ́hù wà ní ẹ̀mẹ́lùwàkì ọlọ́run ọba tó mi òun náà ló sì dá sẹ́nitá fẹ̀yìntì ọ̀dà nísìnyí iná ni Ibn Abbas radiyallahu anhuma ló ti sọ pé anabi Ibrahim sọ nígbà tí wọ́n sọ sínú náà anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wí ní ìgbà tí wọ́n jagun ó hòjò tán tí wọ́n ti ànábì léṣe tọ́pọ̀ àdọ́rin nínú àwọn tàbí ànábì sọlá àtìlẹ̀ tọ́mọ àdọ́rin lẹ́rù gan ànábì sọlá àtìlẹ̀ wá padà sí Mẹdínà gbàtà padà sí Mẹdínà ìní wọn á bá wọn pẹ̀tọ̀ àwọn kẹfìrí wọn tún ti ń kóra jọ pé àwọn sáńbọ̀ àwọn gbọ́dọ̀ rí pé àwọn pa wà ànábì ni sọlá àríwá sẹlẹm ànábì wa sọ pé hasbunallahu wa ni'mal wakil alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana hasbuna allahu wa ni'mal wakil ilé yìí ní dáná ibrahim alayhi salam sọ rẹ kò sí nínú sunna kò sọ pé ńgbà tó lọ ti mọ àpò rẹ kò nídìí kò béèrè ó béèrè wọn máa tọrọ kódà lórí pé àwọn sàábé tí ìsáná bá wọn wọn tún máa bí ọlọ tí ìyọ bá wọn wọn tún máa bẹ lọ wọn lọdà kó fún wa lówó dáfìrà mi tẹ́lẹ̀ ń bẹ nù sunna torí de eléyìí báyìí àní sàdúrà sọkàn á rí jáde ẹnìkan sọ pé ó dáa sábà sọ pé kò tó kásàdúrà sọkàn àníyàn gan kọ́ ṣèbá níyàn aláàgbọ́dọ̀ jẹnu wúyẹ́ wí àníyàn ọkàn wa ni ó gbé bẹ́ẹ̀ ni torí pé àníyàn la pọ̀ àbọ̀rọ̀ ni sédìkìrì ni ní sédìkìrì àníyàn lò àníyàn onítọ̀ ọmọ lọ́kàn rẹ̀ àdìsọ́kàn ẹ̀gbọ́n yorùbá náà àdìsọ́kàn ó ti di àwíjáde lórí ahọ́n

torí kó lọ́wọ́ bá máa fún ẹni tó fẹ́ àtẹ́jọ́ òfẹ́ nílé ayé yìí sì fẹ́ nìkankan lọ́rùn àfitá ni àfẹ́ni tó bá fẹ́ torí délé ìwọ́ tó bá ṣàdúrà ẹ̀sìn fún ni wàá gbalada rẹ̀ torí délé tó o bá wí àdúrà rẹ̀ jáde yìí sì kọ́ pariwo torí kókò tún sínú súnà kọ́ pariwo ṣàdúrà o àdúrà jẹ́jẹ́ lè yàn máa ṣe àmọ́ hàn rẹ̀ ó mì yàtọ̀ sí zikir ìyẹn lè ṣe zikir gbogbo nsókè àmọ́ àdúrà ọ̀ ń tọrọ jẹjẹ lọ́nà tó ṣe pé wọ́n gan lè má fetí gbọ́ ohun tó ń hàn rí ọmọ mi gbà tí bá ń mi ọkàn mà rẹ pé jọ́ fẹ́ ni ìyàtọ̀ ń bẹ láàrin àníyàn àti Aya gungun bá o. So that torí kíni kíkẹ́ lè bá a láǹfààní àti kí ìṣá yìí. Irun wo lẹ́ ń kí? Alọ́kùnrin lẹ́hàn tí kí ó tún lè máa ń bá ń kí bá ti dùn débi pé ó lè dí àwọn àǹfààní èèyàn lọ́wọ́ ó sì lè mú kí ìnira bá yẹn lágbọn bòmí à ń bẹ lọ́nkọ́ má burú tó o bá járun rẹ tó o ṣe bí bàtà múrun sẹ́mù rẹ tó o jáde kó o mú síláṣí kó lè bá a lọ kí irun tiẹ̀ níbò ní. gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wa wípé Mu'adh ibn Jabal radiyallahu anhu ó máa ń lọ sí olùmọ́ọ̀mù fáwọn èèyàn ní ìmọ̀ ìṣá lẹ́yìn ìgbà tó bá ti kí lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó. tó ń jọ yẹn Mu'adh wá bẹ̀rẹ̀ sí ní kírun fáwọn èèyàn ìrún ìṣá yìí wọ́n bẹ̀rẹ̀ sí ké Suratul Baqara lẹ́yìn Fatiha ẹnìkan wá ní ìgbà tó ń rí tó ti dẹnu lé Baqara òun rí pé káà òun ní lè ṣe sùúrù di ìgbà tí ìmáàmù yóò tó rúkú ṣùgbọ́n òun ọ̀rọ̀ra já irun ọwọ́ abọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ọwọ́ adáhùn tiẹ̀ kí nínú mọ́ṣáláṣí ìgbà tó kí tán ọwọ́ ajáde mọ́ṣáláṣí. tó wá gbúrò pé àwọn èèyàn kan ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé bí wọn bá jẹ́ mùnáfìkì ni kí ló dé tó fi mọ́ṣáláṣí lẹ̀ mùnáfìkì wọn kírun ọ̀sá lọ ó ṣe kínní wọn nígbà sílẹ̀ mọ́ ọ̀sá rẹ lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam láti sàlàyé pé tó ṣẹlẹ̀ nípa ànábì ànábì sallallahu alaihi wa sallam wọn á pè Mu'adh anabi ọba wí wọn ọba ọkùnrin yìí wí sòṣùgbọ́n pé muhammed wọn ní ọ̀kẹ́tẹ́rùn àǹtẹ̀yà muhammed tí èsì olùfitínà èèyàn ni wọn muhammed fẹ́ jẹ òun ké bá kọ́ra lẹ́yìn fati ànírun ìṣá kí ló dé tó ọmọ kí wọ́n tí ni wọ́n zẹ̀ ikú wọ́n ṣẹ́ǹtì wọ́n bọ̀ ha wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn súrà kéékèèké tó kúrú ńlọ yẹ kó ọmọ kí lẹ́yìn fati ànírun ìṣá báyìí lànà bisu ìmáàmù tẹ ní kí súrọ́tù bọ́kọ̀rọ̀ àwọn náà ṣàtìṣe o nítorí pé ń jọ mi ànábì sọlá àṣìlá náà ṣẹlẹ̀ kí wọ́n kí súrà tó gùn káá nínú magre tó ṣùgbọ́n ìyẹn ò máa wo báwo ni condition ojú fẹ́ rọ̀ ẹ sì mà ike ń bẹ́nu àwọn èèyàn ẹni tó ṣe pé tójú bá ti lè ka mọ́ mọ́sálásí yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú dúkìá rẹ̀ ni ó bàjẹ́ bóyá ọ̀sà nǹkan tí ń fi ń ṣe oúnjẹ ọ̀sà síbi tí ó kí òjò ọ̀pá tọ̀ tí ọba ti tètè lọ ka kọ lẹ́ni tó lè bá a kà so ìwọ́n ti bẹ̀rẹ̀ sí kí bákọ́rà sẹ́wọ̀n pé tí ọba jẹ́ àrùn rẹ tó sáré lọ palẹ̀ ẹrù rẹ mọ́ tó bá tún lè padà wá mọ́tíláṣí káyì tó bá sì lè padà wá kí òun rẹ ń bomi kò sí tó burú mbẹ. anabi sallallahu alaihi wasallam wọn ni man amma qawman falyukhaffif gbogbo ẹni tó bá ti lè má mú fáwọn èèyàn kan kó sì pẹ̀lẹ́ o kó gbẹrun yẹn fúyẹ́ o torí pé ń bẹnu ẹni tó ní bùkátà o aláàárẹ̀ ń bẹnu wọn o ẹni tó ti lẹ ń bẹ́nu wọn o wọn kò nira bá wọn ṣùgbọ́n wọ́n ní báwo láti máa ṣe tá a máa gbẹ̀rùn fún yẹn òun náà ní níbàámu pẹ̀lú bá nàbì ṣèṣe sallallahu alaihi wa sallam ìwà ti fẹ́ tu láti lè máàmù qul huwallahu ahad inna a'tainakal kawthar ìní kọ́ máa kínú àṣùbà nítorí pé pẹ̀lú kọ́fìf á sọ pé wat-takhfifu yu'rafu min fi'li an-nabi sallallahu alaihi wa sallam gbogbo ìgbà lópin ìgbà tó bá ṣe é pé bàtà tá a wọ kò ní kò ní bà nǹkan jẹ́ bí nísìnyí kó jẹ́ pé ìtẹ́ ńlá tẹ́lẹ̀ ìwọ wá wọ bàtà bàtà rẹ̀ sì ti mẹ́rùkú ó lámà lára àwọn fi ń tàǹpù ìtẹ́ tá a fẹ́ fi kírun láṣẹ ó kó nira bá mùsùlùmí àmì bàtà rẹ̀ má tuntun ni masha Allah kì í ṣe tuntun ti fọ́nù ọmọ ọwọ́ agbè wọ mọ́sálásí o sì fi tẹ̀tẹ̀ mọ́lẹ̀ ọwọ́ adúró lórí sìmẹ́ǹtì nìkan o fi kírun alhamdulilah ìdí ni pé kódà kó ṣe pé òní lọ ṣẹ̀ṣẹ̀ wọ̀ ní ìsìn ló sì já lọ́wọ́ lọ́wọ́ fi tẹ́ ní mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀ wí bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni pé ìṣe àwọn ìgbéraga ló ṣe torí pé ààrí náà pé ńgbà táwọn ibi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti wọn fi bàtà kírun wọn tẹ̀tẹ̀ mọ́lẹ̀ tó ń torí de lé tó bá jẹ́ pé òní kò ní ra bẹ́ẹ̀ nìkankan látàrí ìwọ bàtà kò sí tó burú mọ́ bí káfẹ́ kírun ta yẹn nìsín o lè wọ bàtà rẹ káfẹ́ kírun sókù lára o lè wọ bàtà rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhamdulilah tó bàbá àyàwó èèyàn ó ní kí àyàwó èèyàn kọ́ ọmọ lọ́ẹ̀ hà. ìyẹn sì ni kó lò kí ń jẹ́ àrùn dá wọn kọ́ mọ́ bójú ẹ má pè lẹ́hà torí pété ẹ bá pè lẹ́hà jẹ́nẹ́rálì túmọ̀ rẹ̀ yóò jẹ́ kẹ́ni tí kò tí ì fẹ́ sẹ̀sìn ọmọ fẹ́ sẹ̀sìn àbí òye wa tòbí ìgbà tí wọ́n há yàn pé ìyẹn sọ̀dáàrùn bí wọ́n kí n máa fẹ̀yìn júlẹ̀ àbí bòjú tí ò ní fẹ̀yìn júlẹ̀ tó bàbá ìyàwó èèyàn ó ti di ìyàwó èèyàn kí ẹsẹ̀ fẹ̀yìn ò ti fẹ̀ á bàbá yẹn ta ẹnu àlá rẹ̀ àbí òye wa torí pé bàbá ìyàwó èèyàn kì bàbá àfẹ́sọ́nà èèyàn àbí òye ó ti dìyàwó ọmọ tó ti dìyàwó kò tún ní lọ gbàtẹ lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ ọ̀dọ̀ ta ni tùmọ̀ gbà sẹ́yìn sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ torí délé káwọn bàbá màmá kọ́ mọ́ ìyá láti ètò nígbà tá a bá ti fa ìyàwó kọ́kọ́ rẹ̀ bọ́ba gbàgbé bàtà rẹ̀ lé wa áàpù lọ́kùn ìwà ti kọ́ àwọn àmọ̀ sọ fún kókó máa padà wá lé njojúmọ́ kó máa wá gbà yọ̀dá kó máa wá gbà tẹ̀ kálá torí délé àṣejù ń bẹ nínú ká máa wá pàṣẹ fọ́ máa wá ránṣẹ́ lé ọkọ rẹ̀ so lópin ìgbà tí nígbà máa ti ń ṣe ọba ti takò sọlọ ìjọba ọmọ ẹ <clears throat> tí bàbá ìyàwó rẹ bá wa sọ pé ìyàwó rẹ ọgbọdọ gbójú tẹsí ti mọ pé ìgbà tẹyìn bá ti mọ pé àṣẹ bàbá wọn fọọmà ó ti ní límìt sòbí ìgbà tó ti pọlọ tí wọn sọ nǹkan la mahalla lahu min al-i'rab jókòó sóyè ẹgbẹ̀tọ̀ ọlọ́jà rí pẹ́ lórí dáadáa ìdọ́sùn ọ̀la ẹ̀gbọ̀n rárá lọ sí i sókè àwọn bójú rẹ̀. tó ni mo ti sọ fún ọ kíkọ́ mọ́tò kí n pè má dà wọn lóhùn wọn tó ń lé. sóyè tó ń torí de lọ́jọ́ bó ti jẹ́. ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbẹ̀sìn ọlọ́run yìí wọn ò gbẹ̀sìn ọlọ́run ọba yìí. so ìgbà míì ẹ máa ṣàlàyé fún wọn ẹni tó lọ́nba ni kò yé kò yé. ẹni tí ọba yé ẹ má sì torí pé kò yé òun kéèyàn wá pẹ̀sìn ọlọ́ọ̀tì. ìdáwọn ń yín rò òní pé ọmọ àwọn tí máa ń bójú kò ní ṣiṣẹ́ kò máa lọ́ta kò máa lọ́gì kò máa wówó kò máa wá kínní tó ha náà má fi àjẹ́. sọ àmọ́ pé kọ́mọ́tẹ̀sìn ọlọ́run torí ti bàbá rẹ̀ kàlà náà. ẹ ọwọ́ ti ra ẹ̀bùn ra ọ àlẹ́ ni wọ́n gbé kò da ẹ̀bùn yẹn náà tún máa dá padà. ó ti parí ó ti parí ẹsẹ̀ ọ̀rọ̀ àti dá padà wọ́n ti di kóòtù wọn. náà àlẹ́ ti sọ. àwọn onímọ̀ àwọn ọmọ wa wọ́n ṣe àwọn ìdájọ́ nípa ọ̀rẹ́ àwọn máa ń gbọ́ àwọn olùkúrò àti àwọn ìdájọ́ pé àwọn ọkùnrin tó ti wà ní tẹ́sán àwọn méjèèjì yẹn. abẹ́rẹ́ bí bá ti sọ àti sọ aláwọn sọ̀hìn náà tó pọ̀ bí sọ̀hìn ibn Khuzaima sọ̀hìn ibn Hibban wọn sọ̀hìn pọ̀ ètò ti Bukhari àti Muslim so ṣùgbọ́n táwọn méjèèjì ni asọ́fò ìfòtò tí wọ́n lọ́la láàbíà jù àwọn míì àwọn tí wàá tán fẹ́ sọ yẹn kò ní àìlẹ́nu láti rádi sí mi bẹ́ẹ̀ tán pé ń but based on the condition of the author torípò náà ní àwọn condition tó fi lélẹ̀ ló ń fi pè é sọ àyè. òtí bá wo sí condition àwọn míì ẹ̀rí pé bọ̀ àyè kìlá dé sí. now aleykum salaam gẹ́gẹ́ bí imaamu Tirmidhi tíra rẹ̀ kan Sahih al-Jami' ló náà pè Jami' al-Tirmidhi Sahih al-Jami' naam. ẹnì kan wà ó máa tó máa ń sọ̀rọ̀ ó wá mú ẹ̀rí kan wáyé pé ẹ̀ nínú èdè ìlú pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pé ó máa ń fi ó máa ń lo àwọn tí gọ̀ọ̀sì tó máa ń fẹ́ jọbi irọ́ pé for example ní ti pé nǹkan kan ṣe tó bí àtúnkan bí a bí black nìkan wá pẹ̀lú white for everybody tó ti everybody bí black ni, yẹn bí bẹ́ẹ̀ ṣe àdìpẹ́ kí yẹn nílò àti pé kí wọ́n máa kí ẹni tó máa ń parọ́ kó máa parọ́ sí àwọn tó wá mú un tó ẹgbọ̀ sí kó wà jẹ̀rẹ̀ aláìpé opposite nǹkan tó ń sọ ìyẹn nǹkan tó rí pé ṣé irọ́ la lè pékinì yẹn. kò ní ibi tó ti rọ lẹ lè pe òkúrọ ńlá gbájá wọn náà kó gbogbo yẹn ti mọ̀ pé rọ ni. àti ọmọ ìpè opposite fẹ́ pé without the opposite jẹ́ lọ. Àló òpùrọ́ ni òpùrọ́ ni àrí funfun ó pè ń dúdú ẹ̀gbọ́n á ní ká máa dára sí ọ pínpín ẹ̀dẹ̀ bó ti jẹ́ mi. Àbí irú kí ló máa tẹ̀ lẹ́yìn àwọn méjèèjì tó ọ̀gá máa ń sáré fún ọdún kan ọdún méjì mẹ́ta tó máa ń wọ́n jẹ bàbáyàwó lọ́wọ́ alhamdulillah obìnrin tí ọbẹ̀ bẹ́ tí ẹ ti rí bàbá rẹ̀ àmọ́ tí bàbá rẹ̀ ń wò ó dìgbà tó bá parí skul àti tó bá ti nǹkan kan tó ti jẹ́ pé àsìkò tí wọ́n wà láàrin ìgbà tẹ́yìn yọjú yẹn nígbà tí wọ́n dá yẹn ọ̀pọ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta bákan méjì nínú kó jẹ́ pé ìwọ náà lè ṣe sùúrù àbí kó sì jẹ́ kó lè ṣe sùúrù wọ̀lẹ́sẹ̀ kí n tí ó mọ ọlọ́pọ̀nù sóbìnrin kan pọ̀ fẹ́fẹ́ gómìnà kò ti rẹ́dì àbí bẹ́ẹ̀ kọ́ ni sòwò tí ẹ máa ti rẹ́dì àwọn ti sọ pé àwọn ò tí ì rẹ́dì kò sí wàhálà wẹ́lómi sọ nítorí pé ìgbà tí wọ́n ti rẹ́dì ó túmọ̀ sí pé at this moment tó o bá rúbìn fẹ́ ó ṣeé ṣe kó ọmọ sẹ́lọ̀ so ìgbà tó ti mọ̀ kó ti ti kọ́ ọ̀sẹ̀ lọ́n ah, alhamdulilayi yéésù nìkan lọ́wọ́ ẹlòmíín wà tó ti rẹ́dí báyìí tó máa ní lọ́la lọ́la ọ̀la náà ni tó nídìí láti bá ẹ̀jẹ̀ so àbí kó ti jẹ́ pé wọn náà lè ṣe sùúrù tọ́ba lè ṣe sùúrù alhamdulilayi báwo wá ní ipò láti ipò pé lágbájá ó wù láti jọkọ fún tàmẹ̀dò tó bá lè ṣe sùúrù dìgbà tí bàbá rẹ̀ ó fi fún. ètò pé ẹ wàá máa ní connection kan ṣe pé wọ́n máa pè é gbogbo ọ̀gbọ́n náà máa pè ọ́ wípé extra kìíní kan tàbí bẹ́ẹ̀ kọ́ ni é pé gbogbo òru ọmọ àwọn àwọn ọmọ wa sọ́ọ́ ṣùgbọ́n àti ẹ̀ńdúdú rẹ̀ tó tó ọ̀ràn kankan ìdí pọ́n gbogbo àtìkà ọmọlúwàbí fi ń sùn wò ní sùn. àdúgbò jẹ́ pé ọmọ wa pé ọmọbìnrin yọmọ àwọn ọmọ dáná yọmọ bọ ọkọ sọ yọmọ lọmọ ọkọ ìyàwó ojú ọ̀nà àbí òye wa kódà tó bá lè sọ̀rọ̀ àrẹ kò ní dìnnà tó bá ti wá lò tó bá ọkọ sọ tó lò tó tó lò tó dáná oúnjẹ tó wá ní nítorí ẹ̀ ló ti jẹ́ pé kí ẹ bá ti sọ rí ẹni tí o bá ti ṣetán láti fẹ́ àwọn ọmọkọ ní sẹ́ni kankan obìnrin tó tí o náà bá ti ṣetán láti lọ lọ́kọ tó máa kọ́ ní sikọ́ pé kò tí ì yà ẹ̀wẹ́ lómi tó obìnrin tó sì ti gbọ́ rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ mi ní jókòó ọlọ́kọ láì jẹ́ kó o parí skul ẹ dàpọ̀ ẹ má bínú bàbá mi ò nígbà láti fi mí lọ́kọ ní ìsìn ká máa sọ pé mò ń wáyàn ó sì jẹ́ pé mo mọ̀ kó bí mi ò ní fi mí lọ́kọ ní ìsìn ẹ̀rí máa mú kọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ àìmọye oyún wọn ti ní gbàgbẹ́ àìmọye títakùtọ̀ lọ́ọ̀ ló ti ṣẹlẹ̀ mẹ́ tó ẹ ti dín mú gbogbo ẹni tó bá ti lè pẹ́ jù tẹ̀m̀pé ń wá ara yín tí wọn ò fi yín fúnra yín subhanallah lọ́pọ̀lọpọ̀ tó máa fẹ́ra wọn fún yín pẹ́ tán fi súra wọn. nítorí pé gbogbo kọ́nà ojú rẹ̀ gbogbo kọ́nà etí rẹ̀ gbogbo ẹ̀ ló ti rí ló ti mà ló ti di pé ẹ fẹ́ra yín èyí gbè sá lójú èèyàn nítorí pé tẹ̀ máa ń ti ríra yín lójoojúmọ́ tẹ̀ ríra tẹ̀ sì jẹ́ pé ẹ lẹ́tọ̀ọ́ síra yín so níjọ́ tó máa fi fún ọgọ́ wọn pé what is new tàbí òye wa so àmọ́ kì í yí ọ̀pọ̀lọpọ̀ ó dìgbà tí wọ́n bá wá fẹ́ tán lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ punishment yẹn ìgbà náà ni ọmọ àwọn obìnrin gan ti ọwọ́ ọ̀fìn kankan tó ń torí délé ọ̀dọ̀ wa tó bá ti mọ̀ kó tirẹ̀ ti láti fẹ́ yàwó mọ́ ìpè torí pé àwọn ẹlẹgbẹ́ rẹ wọ́n ti ń fẹ́ yàwó you are not ready ṣe sùúrù wọn náà mọ̀kàn àwọn ẹlẹgbẹ́ rẹ ti ń lọlé ọkọ bàbá àti òní ti fi ọkọ kọ ní ìsìn ṣe sùúrù ọlọ́run mú ẹni tí ó fẹ́ ọ wá nígbà tásìkò bá tó ọlọ́run ti fún ọ náà níyàwó tẹ̀ nígbà tásìkò bá tó wàhálà responsibility rẹ̀ ẹ̀sìn wa ni responsibility sí so therefore tó o bá rẹ́dì má kọnu sóbìnrin olóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ti báyìí ọmọbìnrin mi jẹ o wọ́n lọ sọ fún báwọn ọ̀fẹ́ ó sì ti torí rẹ̀ lé gbogbo ẹlòmíì tó fẹ́ fẹ́ ó lérò pé ìwọ olóòótọ́ ni ọ́ so ṣùgbọ́n gbà tí kò tí pẹ́ kò tí jìnnà ó sì lọ́ọ́ fẹ́ má gbogbo ẹni tí ti ń fẹ́ tẹ́lẹ̀ ti pàtì ó kó bá àbó kó bá wàlá ẹ̀ kó bá torí pé ilé obìnrin kì í gbèsù tí wọ́ọ̀ bá wà sẹ̀ tó ń kọnu sí pọ fẹfẹ wàhálà ẹlòmíì gan ẹlòmíì gan nu wọn wọn ti dájọ yàwó ó sì lọ ọfẹ ma ìsẹ́mi pé orí lẹ́yìn dénjà torí délé if you are not ready máa propose pọ fẹ́ kọ́ ọmọ kankan o àbí òye wa so lẹ́yìn náà tí wọ́n bá ti rẹ́dì bá bá tiẹ̀ wọ ọkùnrin kò tí ì rẹ́dì kì í ṣe problem orò kó yé wọ́n ti rẹ́dì bàbá tiẹ̀ ní ọ̀rẹ́dì bàbá kò dúró ìyàwó máa wọlé kì í sàwọn ní ọbọ fẹ́yàwó lámìkàdé kì í sàwọn ní ọbọ fẹ́yàwó àpọ́nlé lásán ni tòun torí délé yìí wọn náà ló kúkú sọkọ ìyàwó wọn lọ náwó rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ah, wọn lọ mọ gàrí ẹ nígbà tó bá ń ṣe kó mú ìyàwó rẹ̀ wọlé bàbá ọmọ tí mo fẹ́ náà ni kí bá ti dáàdì mi. سبحانك الله وبحمدك